afọ̀rọ̀ sínú pété rìn inú ẹ̀dá di àkùnmẹ́ni a máa bá lọ. ṣọ́ra ṣe wérewére wàrà ṣe ṣá. àìfarabalẹ̀ káwòye fínífíní lómìnìyàn fi já palọ̀. bọ́ràn bá rùn kedere nílẹ̀ dùnìyàn ṣèlè nìyàn já padà ni o já padà ní o. bí mo ti ń wọnú ènìyàn yóò ha ènìyàn máa lé. ènìyàn lè. àhàwọ̀ fẹ́lẹ́ ayé máa rí bí mo ti ń kíyèsí ọ bí mo ti ń wòye ọ tí mo yẹ ṣọ́kòye yóò rí ṣe kókó nínú ènìyàn nínú ìwà tí í ṣe ọ tanumasa jílé bẹ́ẹ̀ta bá ń sáré nínú ayé àhà rọra ṣe torí pé ilé ayé máa náà jó lórí omi o ẹni kò lọ bẹ̀rù wá aṣọ bá ń sá òfo ni ọjọ́ kejì ọjà òrìṣà bí ọ̀fun kò sí ọ ojoojúmọ́ ní ń gbẹ́bọ ènìyàn èéfín ní ìwà ènìyàn mi kò lè ṣe láì farahàn á ṣèbọ́mọ tó bá ṣípá láǹbà gbé hmm. kí ló dé tá à mọ́mọ tó ṣípá sọnù tá a mú un ṣìnà kúrò lọ́nà. hello lovers. Um, mo fẹ́ sọ ọkọ fún yín and mi ò fẹ́ kẹ́ ẹ sọ fún èèyàn kankan please don't tell anyone ṣé ẹ rántí olólùfẹ́ mi Pamílẹ́rìn tí mo sọ fún yín nígbà yẹn wípé àwọn parent ẹ wọn fẹ́ kí n fẹ́ then àwọn parent tèmi náà wọn fẹ́ kí èmi náà fẹ́ ṣé kí n jáì sí nǹkan èmi àti pamílẹ̀rín padà fẹ́ra wa o ó padà pamílẹ̀rín ó padà fi oyin sínú ayé mi ó fayọ̀ sínú ayé mi ó fìfọ̀kànbalẹ̀ sínú ayé mi ṣe tó fẹ́ gbọ́ tí wọ́n bá ń sọ wípé àlùbáríkà obìnrin pamílẹ̀rín lálùbáríkà obìnrin o òní ló pé ọdún kan tèmi àti pamílẹ̀rín ti ṣe wedding nǹkan kan ni mo fẹ́ sọ fún yín ṣe rí tí ó bá ní ẹni tẹ́ nífẹ̀ẹ́ tẹ́ fẹ́ fẹ́ ẹtẹ yìí méjì dẹ́ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ara yìí dénú táwọn parent yín wà fẹ́ jẹ́ kẹ́ ẹ fẹ́ nǹkan kan ni mo fẹ́ kẹ́ ṣe ẹ make sure wípé ẹ jẹ́ kí àwọn parent yín rí reason tẹ́ fi fẹ́ fẹ́ra yín pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ara yín èmi fi ń dá yín lójú pé wọ́n máa padà fọwọ́ sí because kò really wà advisable wípé kí àwọn parents èèyàn kan máa fi ọwọ́ sí ìgbéyàwó èèyàn it's important ẹlẹ́ni tètè lọ́ba wọn ti ń dúró dè mí sálẹ̀ see you guys in the morning bye bye bye bye bye bye bye bye. bí mo ti ń kíyèsí ọ bí mo ti ń wòye ọ. star ṣe kókó. èèyàn láṣọ èèyàn ẹ ṣe tẹ́ ẹ̀ lójú sí i ìwọ náà jẹ́ bẹ́ẹ̀. wo má jẹ́ kí n sùn ẹ̀ mm. sórí àdúrà mi fọlọ́run ní pé àsìkò tẹ́mi náà bá máa ládé orí kọ́nà ń fún mi ní orú ọkọ bí ọkọ ẹ̀. àmì o ah, ṣé tí ẹ rí mi tí ẹ gbọ́dọ̀ pààrọ̀ wọ́n ti ń tọ́jú ẹ̀ gan. Mm. ọ̀rẹ́ mi tọ́ tó bá sọ wípé ọkùnrin dá tán ó dángájíá ó ń tọ́jú mi ó ń ṣèkẹ́ mi. Ah, ah. wọ́n sọ pé nípa tó wó ó fún mi lówó àgọ́ nípa ti gift showers me with gift. àgọ́ ìyàwó ó máa gbé mi ó máa ágírí. Oh! ẹ hmm. wo nǹkan tí màá sọ fún yín ni wípé hmm. ó tiẹ̀ tó wọ̀ ìwọ tí mò ń wò yìí ẹni ojú ojú ojú kò lè jọ ọ. ṣó fẹ́ bù mí ni. ẹyin ẹ̀yin níwà tútù ó kàn jẹ́ pé hmm, gbangbaná díẹ̀ náà wà lórí ìwọ náà ẹ òyìnbó pẹpẹ má wojú ẹ eh, má gbójú sẹ́gbẹ̀ẹ́ ó ń lo tírín ó tóbi ẹsẹ̀ ẹ̀wọ́ ó ní hunchback gbogbo ẹ̀ ló máa ma complain ẹ ṣáà mú kan nínú gbogbo. you know I always want something perfect. perfect really is it a perfect guy anywhere ẹ ṣe tẹ́ bá máa ṣe ṣòfẹ́ gbọ́ tó tọ́ ṣòfẹ́ gbọ́ tó tọ́ mi ò fẹ́ gbọ́. ju gbogbo ẹ lọ mm. àdúrà ni kò fi ràn wá lọ́wọ́ kọ́ ló ń ṣe mm. ọkọ fún àwa náà bíi ti tiẹ̀. àmì o but point of correction mi ò fẹ́ rú ọkọ bíi tiẹ̀ mm. I want my own man my own kind of husband. Oh, ẹ wọlé kí n lọ dá mọ́mì lóúnjẹ ó tẹ̀ tó wọ ó dàbọ̀ ó dàbọ̀ aláìní nǹkan ṣe tó dá parí oṣù. nínú ènìyàn nínú ìwà àti iṣẹ́ ọ kálùmọ́sá kálùmọ́sá bẹ́ẹ̀dá bá ń sáré nínú ayé àhà kó rọra ṣe torí pé ilé ayé máa lè àhà gúlù sọ èèyàn ní ìbámu ti sọ. Good morning, my love. Ah kí ṣẹlẹ̀. ọkọ mi òun <laughs> ṣe àná thank you so much for the gift ọkùnrin bí irú tiẹ̀ ṣọ̀hún láti ìgbà tí mo ti fẹ́ gbogbo nǹkan tó ń dùn mí nínú ló máa ń ṣe fún mi ọlọ́run á bá mi dùn ín nínú ò ní sáwọ́ ná ìfẹ́ wa ò ní dóògùn ó <laughs> jẹ́ kúnlẹ̀. ojúṣe mi ni mo ṣe ok. Mm. have you had breakfast. No, but I'm okay. You're yeah, okay, really? That is wàhálà tá a Let me get you something. I will prepare your favorite meal. Thank you. Let me rush Thank to the kitchen. I love you so much. Let me get you food. Ká tó bẹ̀rẹ̀ gbogbo lọ́bí dóbi. I'll be right back. a jẹ́ àgbà òṣìkà ní ìjàre ngolomasinga samisu malasinga àjà pàjá tó ń jólómi dálájì yonder, swing that ass and you know yonder. My brother, you don't chop oh. fish, you don't chop belle food. O tún wá bẹ́ kún bẹ́ mú. Má fọ tí ṣe rẹ̀ léṣe, ṣe rántí pé olóṣè máa drive. Ẹ kí ló máa ń rí gbà nínú ọtí ojoojúmọ́ yìí? o ti mu mẹ́ta tán rẹ̀dì láàrin ìṣẹ́jú mélòó o tún sọ pé kó tún mú kan wá èyí túmọ̀ sí pé tá a bá fi máa kó mi wá wá ti parí kírètì kan àbí méjì nìyẹn o. <laughs> wẹ́ẹ́ bóyá lè tó mu kù ní wedding anniversary ẹ bóyá òun ló fẹ́ continue bí báyìí. ọtí òkè ń pàgò ẹni tó bá mu tí lọ tí máa pa ní dídí go ọ̀rẹ́ Ọlọ́run ní dídí go. tí ó bá padà ṣẹlẹ̀ èmi á jáde pé èmi sọ fún ẹ ìwọ ló gbọ́. ọ̀gbẹ́ni kò sí nǹkan tó máa ṣe ajé la máa ṣe ká tó ṣòro. ọ̀nà tí ọ̀rọ̀ á fi ń gbà ṣayé nìkan lélẹ̀. báwo ni jàre má bà tèmi jẹ́. no no no no How are you? Fine. How old are you? I'm twenty. Twenty? Yes, sir. Èmi lérò pé wíyá sixteen or seventeen ní ẹni o. Ìyẹn túmọ̀ sí pé tí mo But gba nọ́ọ̀bù cooking kò child abuse. Oh, brilliant. Only ò lè fi nọ́ọ̀bù kí ló ṣẹlẹ̀ iṣẹ́ ló fẹ́ ni finá bẹ sí mi jẹ́rẹ̀ òtìjú. ẹ wọ́n sọ pé o ti máa ṣe ẹ ìṣẹ́rẹ́ wà á ti ju ètò kẹ nọ́mbà mi pẹ́ fóònù ẹ kọ́ wà á rí nọ́mbà mi on pẹ̀lú zero. ṣìnà uh, ẹ̀gbọ́n ṣìnà ṣé òye ara ẹ kọ́ ló bá mi ń sọ̀rọ̀ sí ìgbé kémi máa mú tí mo ń sìn sìn. yes èmi ni mo bẹ sọ. bẹ̀tì wọ́n lè ṣe jọ ṣìnà bá yí ẹ̀ jẹ ó bá lé ayé ẹ̀ jẹ ìná yíyà. torí bọ̀bọ̀ ẹ̀ mo kàn wò pé bí a kì í máa sọ̀rọ̀ ẹ̀ látàárọ̀ yàn pé wọ́n ní nǹkan tó ọlọ́tí bọ́ wà nínú ọlọ́tí lọ́lọ́tí máa sọ jáde right. confam confam. bọ̀bọ̀ tó ń wò yìí ìjọ wedding anniversary ẹ̀ eh. ọmọ méjì ló wọlé ó lọ gbá kan nínú bedroom nínú bedroom ló gbà padà lọ bá kan nínú yàrá yẹn bọ̀bọ̀ yìí tó ń advice mi o láyé ẹ má advice mi mọ́. ọ̀nà tó fi máa mọ̀ wípé mo sì gbọ́dọ̀ ṣì máa fún ẹ ní advice òlélẹ̀. nígbà tí wọ́n dá ṣínà lẹ̀ tọmọ aráyé pè mí ṣínà ṣé wọ́n ever sọ wípé tó bá ti ṣe ṣínà má drive. thank you màá fún ẹ ní èsì ọ̀rọ̀ ẹ. it's written here òun lọ kọ gàdàgbàgàdàgbà síbi tí wọn ò bá kọ síbẹ̀ NAFDAC kò ní ẹ̀fà láwọn. o ṣe torí ẹ nísìnyí lọkọ NAFDAC pẹ̀lú ṣìnà. there is something about this man. òun kọ́ ni ṣìnà ẹ má máa get it wrong. you guys are getting it wrong. there is something about him kò sí bó ṣe mu ọtí tó ó máa wà òkè wàá ọpọlọ ẹ máa ṣílẹ̀ ni òní ṣe understand. ó dijọ́ tó bá kó sí kànga kó tó mọ̀ bá bẹ́ẹ̀ tí ò tiẹ̀ yé òde pé ó dáa kéèyàn mọtí ó dáa kéèyàn mọtí kó jábọ́ sí gọ́tà ju kí èèyàn kó máa gùn o ah! tó bá kó máa gùn ọ̀run ló ń lọ kó ké slow. <laughs> ìdókòwò ẹni pariwo ẹni ó máa ṣe o òkété padìdà ó ń lajá kiri ẹ wòye hmm, kò sẹ́ni tí ò mọ̀ pápárí ò lè di ṣùkú àlejò tó fòru wọ̀lú. ẹ kárí ma. báwo ni fọlá ṣe wà pé. bẹ́ẹ̀ ni mo wà mọ́ mo fẹ́ discuss nǹkan kan pẹ̀lú yín ni ma. ṣé o sì. Ah, kò sí nǹkan kan. But wọ́n pè mí pé amọ̀ ah, sí mi ò yá so wọ́n ó dẹ̀ pọ̀ gan so mo ní kí wọ́n á sọ fún yín wọ́n ní kó tiẹ̀ serious gan mm-hmm. so ó dẹ̀ ti tó bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti sọ fún mi bọ́ mi mọ̀ pé nǹkan tó máa pọ̀ tó yẹn ni wọ́n ní pọ̀ pọ̀ gan so mo dẹ̀ fẹ́ nídàá ti lọ sí ọ̀dọ̀ wọn. ìyá ó dáa kò sí wàhálà tí bàbá ìbàdé máa ṣàlàyé fún wọn kọ́tà bá dẹ̀ ní ta lè fi support ẹ̀ a máa fún ẹ ṣùgbọ́n pẹ̀lẹ́ special ma yes ma ní fojú sùn yes ma yes. kedere nílẹ̀ dùn yàn. tí mo jókòó sí. àbínú. ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní pẹ́ dé báyìí. Ah. traffic ni and again iṣẹ́ pọ̀ lọ́fíìsì lẹ́nu gan. traffic ìgbà wo ni traffic bẹ̀rẹ̀ sí ní mú ẹ lọ́nà. Ah. Hmm. nǹkan tí ọmọkùnrin yìí wá tó bá rí inú ẹ̀ ò ní dùn o because a ti ń gbégbé àlàáfíà kò sí wàhálà kò sí dààmú ó wá fẹ́ máa pẹ́ dé ó fẹ́ máa rìnrìn kùnrin. ìyàwó mi ìgbà wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. no no no no bó ṣe máa ṣe ni ó ti fẹ́ máa mu sí mi lórí no it is wrong ó wrong now báwo ló ṣe máa máa rìnrìn òru tó máa sọ pé traffic ni wo time tó yẹ ṣe ń dé mo ti gbàgbé sùn lọ síbí báyìí ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣé báyé ṣe tẹ́lẹ̀ nìyẹn ni ní ọkùnrin bá ti ń rìnrìn kùnrin traffic àṣẹṣẹ níbi iṣẹ́ ṣé ó ṣẹṣẹ gbáṣẹ́ lé ni ni. Ifemi is this you. yes this is me. so o oh, trust me more. I trust you. But ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn kọrin ni kò yé mi. Stop. Tó bá bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ìfẹ́ wa ò ní last. O ti ń doubt mi nìyẹn. Hmm. Nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ta ló kọ ẹ lélẹ̀? <laughs> Babe, don't even talk about doubt. Àsọ̀rọ̀ doubt níbi mo ń sọ pé ó pẹ́ dé ni, ó dẹ̀ mọ́ bí tó yà sí tèmi yà sí no ìyàwó mi kọ́ lélẹ̀ anyway i'm sorry. you to get me how was your day. fine. Did they call lọ freshen up Money just to find. ilé tó rẹ̀ ló sọ pé ibiṣẹ́ ló ti ń bọ̀ àti dìde gọ́tùdógún. fẹ́mi torí ọlọ́run a ti ń gbé ìgbé ayé tó nífẹ̀ẹ́ tó láyọ̀ please má bàjẹ́ má doubt mi mọ́ I love you so much and you know that please. má máa pẹ́ dé mọ́ is that a promise kò kí n ṣe pípẹ́ dé ló jẹ́ kó wùwà bó ṣe wùwà ẹ̀ o ti ní èròkèrò lọ́kàn ẹ̀ ní please don't do that again. wọ́n lọ wẹ̀ thanks lo I have a lot of gist for you. really? Mm. shoot. kò ṣe nǹkan tó sí o sọ̀rọ̀ fọlá. rántí bí bá ṣe ń wọ̀n pẹ̀lú òṣùwọ̀n níwájú erin ẹ̀rà ló kọ̀ jùlọ àgbàlagbà tó ṣe láńgbáláńgbá. <laughs> ṣé ó rí ẹnu mi tí mo bá bẹ́ẹ̀ fi sọ̀rọ̀ pa mí lẹ́rìn-ín àṣà àbí kò gbọ́ mm. bí àwọn ará Ìjẹ̀bú ṣe ń sọ. kí tún ni mọ́mì. ọmọlé tó wà níbi estate mi tó sọ pé lẹ́yìn tí wọ́n kọ́ lọ́wọ́ tí mm. two three story building. yeah that beautiful structure yeah. wọ́n lọ́wọ́ mm. kò sọ pé kọ́lọ́ ń ṣe irú ẹ̀ fún wa. ṣé o mọ̀ tó bá ń wọ géètì mi bọ̀ there's another two that looks like it and it's also beautiful. tí mo sọ pé ritualist ló ní. <laughs> ritualist bíntù ló bíntù. bẹ́ẹ̀. bíntù wo bíntù ó wú báyìí tẹ máa ń nọ̀rì tẹ máa ń bú tẹ máa ń olórúkọ kan tẹ máa ń pè. bíntù wúlé bá ń tù. Eh, eh, that's the name. bíntù. if you see her now eh. if you see bíntù now. ó ti yàtọ̀ mi ò mọ bí ọlọ́run ṣe wá ṣe fígọ̀ yẹn fún. Ah, ah. and if you look at her skin you will know that Bintu is now beautiful. it's a lie. bẹ́ẹ̀ni Bintu in fact Bintu is is pretty ifá ló yẹ kó máa pè ní beautiful bintu. Ah, ah, ní bintu. Ah. mo kàn rí ìyá ẹ̀ tó lọ ní ní tá a bá tiẹ̀ lówó tó yín àwa náà lẹ́jẹ̀ lòun ábẹ́lẹ̀ tàṣé kò bàjẹ́ fáwa náà. omi ẹ̀ bá a dùn. bó ṣe wá ń dàn báyìí eh. ni mo bá rí mi tiẹ̀ kọ́kọ́ dà mọ̀ tó gbogbo starch ẹ̀ ò jù báyìí lọ. ìwọ oh wo tó bá rí bíi tiwa máa lajà rẹ. Ah. èwo ni rájì fáìlì ṣé wàá fáìlì jù mí lọ ni. Ah, gbogbo èrè sọpọ́ ọmọ kọ̀ọ̀kan fáìlì jù mí mọ kí ni ó fa ìmàmá láìka. pàmílẹ̀ ìwọ̀n bọ́ tó bá rí bíi tù eh. ní gbogbo báwo la ṣe rí ló bá ṣẹ̀ṣẹ̀ mo ti bẹ̀rẹ̀ mo ti wá mọ̀ pé àwọn ló ń kọ gbogbo lẹ́yìn ṣoògùn hmm. rárá eh. bẹ́ẹ̀ ni wọ́n wá ní wọ́n kọ́ bá ní àwọn wá nǹkan kan ló ti sáré fún mi nọ́mbà ló pé kí n pè ẹ́ ṣe ṣe ṣe bá ní báwo wá ní lẹ́fù wọ́n wá ní pé ó já wa náà sí onírọ̀ kò ṣe mí pé ìwọ ni pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò travel pé tó bá ti rẹ́dì kò pé òun òun mọ bóun ṣe máa rin gbogbo ẹ̀ ọlọ ibi tó sọ gan oníṣẹ́ wà nílẹ̀ báyìí tó máa ṣe tí ò ṣe pé bóyá ṣe lọ kábọ̀ ó ló máa dín ó máa máa ṣiṣẹ́ ní ìwọ tó dẹ̀ tí kò fẹ́ ṣe masters ẹ̀ láti how many years have you been done in school. mọ́mí ẹ̀ wọ̀ ọ̀rọ̀ chop mi ah, ah, ṣé ẹ̀ mọ ibi tọkọ mi ti ń ṣiṣẹ́ ni my husband works with a multinational company. can you shut up multinational company so how is that your own life. mom ṣe kí ni jọlọ tó bá jẹ fẹ́ lọ ní wọn pé ok mo fẹ́ dà lọ tó bá lọ sí tó bá ní pé kọkọ ẹ máa bọ máa máa ná what is multinational company kílẹ̀ fi dà ṣé ẹ̀kọ́ lè ni ṣé bíi ilé mi rẹ́ǹtì náà ni a ṣe ń gbé. ìyá pamẹ́rẹ̀ ẹ má wọrí èmi àtọkọ mi máa jọ sọ máa gé back sí mo pé ẹ ti fẹ́ máa take a personal ó ti ka yín lára mm. torí ibi ń tu ẹ jẹ́ kí n wo kí ṣé o ní ẹ ní Instagram. ó fún mi ní WhatsApp Ah, ó fún nọ́mbà ó fún everything tó fi tó fi tó fi lè gẹ̀ẹ́tì gbogbo ẹ̀ pátápátá ló fún mi ó fún ẹ ní gbogbo kọ́ńtà ó ti ní kí n fún òní kọ́ńtà. ẹ tún gba gbogbo ẹ mọ́. fún ẹ àbí ah, pé I want you to try. my mom you never disappoint me. ẹ tún gba nọ́mbà ẹ ẹ má wọrí má má rí má bọ́ kọ́ mi sọ ẹ wò. torígbà tí ọba sọ̀rọ̀ tó dìyàn láti ẹ. Eh, ẹ wo ah, mo ṣe pé ẹ ṣe àkúndẹ́dẹ́ ẹ̀kọ́ ṣé tó yẹ lè ṣe wá wa. Eh, ẹ torí ẹ̀kọ́ ṣé mi ò ní wá lárí ọmọ tí mo bí. Ah. ṣé mi ò ní kọ́ lárí ọmọ tí mo bí eh. ṣé kò ní wù mí pé kí wọn náà ṣe rere láyé yìí. Ah, ah. eh, eh, you to ó kàrí náà ìyapa mi lẹ́yìn ẹ̀ bá ẹ̀ ń jẹun ẹ̀ ń gbádùn ọbẹ̀ fresh ó kàrí náà. àpẹ ṣe sọ yẹn ó dé ẹ̀wọ̀n èmi náà máa bọ́kọ mi sọ ọkọ tó bá sọ máa jẹ́ kẹ́ mọ́. ẹ ò mú mi jẹ́ ká sọ̀kọ mi. ẹ wọ́n ní káṣù. mo ń bọ̀ nọ́mbà wọ́n gbàgbàgbà òkúkú mọ password. owó iná ni. nọ́mbà ìgbìtì ni o ah. nọ́mbà bíìtì ni o yọ o. ẹ wo. yọ nọ́mbà instagram ẹ whatsapp gbogbo ẹ ló wá ti ní bíìtì bíìtì bíìtì ni o ti ah. lórí ọmọ tuntun bá wọn kọ a pé àgbà yẹn àgbà òṣìkà ní ìjàre ìgò ló máa sùn dà sami sùn. no no no no no it's a no for me it is a no for me mi ò lọ. Ah, ah. kí mo fẹ́ lọ ṣe. o lọ <laughs> tó bá ń pò mọ́ opportunity ńlá lélẹ̀ fún èmi àti ẹ. Ah. yes and besides àwọn ọmọ ló máa jàǹfààní ẹ̀ jù we doing this for our kids. <laughs> o mọ̀ ọ́rọ̀ àwọn èèyàn tó lè máa sọ orú nǹkan tó ń sọ ẹ̀ fún hmm? tínú wọn máa dùn èèyàn tí ò níṣẹ́ lọ́wọ́ ẹni wòye èmi ò lọ babe now stop it. <laughs> mi ò disturb ẹ tí wọn bá fẹ́ lọ o lè lọ but for me no mi ò lọ. it's like you're not getting it mi sọ wípé ṣé ò lówó lórí of course òun náà la fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe nínú ilé but then you be earning in dollars ah, ah. Hmm. ṣé o understand ni but tí wọn tẹ bá mi sọ gbé inú mi dùn pé ah, opportunity yẹn fi máa tọkọ mi. ó <laughs> bá ọmọ wa ṣe máa ronú so náírà yẹn ò kí ń ṣòwò. owó ni but then. Oh wọ́n dé nìyẹn jàre. bí mo ṣe sọ tí ìwọ bá fẹ́ lọ i'm not against it èyàn máa tiẹ̀ lé ẹ̀pẹ́ láti lọ ṣe masters ẹ̀ <laughs> but for me no mi ò lọ. masters indeed so èmi máa lọ màá fi ẹ́ sílẹ̀ ń bí kó máa wọlé kó máa jáde ẹ mo ti kúrò ń bí gan òun pẹ́ délé. ọ̀rọ̀ oh. òye mi mọ kí ni nǹkan tó fẹ́ gangan. kájọ lọ. èmi ò lọ tó bá jẹ́ pé bóyá àtẹnudọ́ máa bẹ ṣe ìwé àti fòní máa wọrí ẹ máa introduce ẹ sí ọ̀rẹ́ mi Clamas Travels abẹ ṣe ìyẹn ò kì í ṣe problem. tó bá ti mi lò ó kí ló fẹ́. tó bá ti make up mind ẹ báyìí o ti make up me are you sure. I love my country. kí n dá lọ. yes. are you for real. of course I trust you I'm for real. for what. yes. Hey, that's my baby, I love you. Again, again, again. Thank you. Again. You can say it out on again and again and again. Then you go anywhere. ó ti ń di gbogbo gbà mo jẹ́ kí lọ́wọ́ jẹ́ kí lọ́wọ́ jẹ́ kí lọ́wọ́ ẹ̀ ní kí ìrà ìgbòho yẹn bá yẹn dọ̀la kó tó ti jẹ́ àní yẹ ká ṣe nǹkan ṣe kí ló ṣe. fún mi ní mi fún mi ní mi eléyìí náà sọ. My best sọ́rùn ní Manchester Oh really? I think this one is better. No, I don't like this. Why don't you like this one? No, let's go for this. Eléyìí ma I feel like this is really nice. Eléyìí gangan ni mo máa Manchester. Oh yes, that's true. Hey. Ah, really? <laughs> I'm so oh, happy for you. Ah, <laughs> mo jẹ́rìí ẹ. Wo ṣó mọ̀ wípé ọmọ ilé kò ní ẹ, effort dáadáa ó máa mọ́ wọ́n pọ́ta sí street wọ́n mọ̀ pé street ṣe take over street ilé kan yes of course. ṣé o gbọ́ kan tí lady yẹn sọ kí ló pẹ́ ẹ̀kan ò lò farabalẹ̀ farabalẹ̀ ọkọ̀ kí n tiẹ̀ ṣọ́pẹ́ ẹ̀ sọ̀rọ̀ dúró. mo tó yẹ pé tó máa máa bọ́ sí ìgboro tó túra ṣe tán ọkùnrin wo ló máa rí ẹ tó máa sọ pé òun ò rí èèyàn yes now wọ́n sunkún òun sunkún torí ọkùnrin ọ̀ ó ṣe ń sọ̀rọ̀ ni wọ́n kó síta ni nǹkan fífẹ́ máa gbọ́ ló ń sọ yẹn mo ṣe ṣọ́ọ̀kì wá ra ní ní ìṣẹ̀tọ̀ bs wá ní ìṣẹ̀wá wá ṣe rú wa nice places nǹkan fífẹ́ gbọ́ ló ti sọ yẹn ọ̀rẹ́ mi. Oh, má bá sọ̀rọ̀. promise ni kò ní kí ẹ mọ. ọ̀gbìn ló fẹ́ bó ṣọ́ hello ṣé wàá pa ṣé ẹ máa ìtìbájọ yín mo ṣáà ìpẹ́ dájọ́ kò síbi ṣe wà pa. wà ókè o ṣe wà ẹ look bad. Pamílẹ́rìn lórúkọ mi. Ìmísíolúwa lórúkọ mi. ah bọ́n àti ẹ̀ ń ṣèyàn o báwo lè ṣe máa fọ́ra yín nírú advice burúkú bẹ́ẹ̀ yẹn ẹ lè léèyàn lé ọkọ̀. Ah, ah. kí ló ṣẹlẹ̀ gangan advice tẹ fọ́ra yẹn ó wà too expensive. Hey, now you're talking normally gan kẹ tó bẹ kẹ tó conclude pé mi ò ṣèyàn gidi ó yẹ kẹ yẹ kó béèrè lọ́rọ̀ mi pé kí ni reason tí mo ṣe ń fún ọ̀rẹ́ mi ní irú advice yẹn anyways ẹni tó bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀ gbọ́ ṣé ẹ̀yin lè gbà kí ọkọ tẹ fẹ́ ní hmm. àti ayé zero hmm. ayé kò sí nǹkan kan kó travel out just for you to get out of poverty kó wá dé kó wá gbé obìnrin mi wá sílé pẹ̀lú oyún tó ti fẹ́ bímọ ẹ lanu ẹ lè sọ̀rọ̀ mọ́ tẹ bá jẹ́ èèyàn mi advice tí mo fún ọ̀rẹ́ mi ni mo máa fún yín ṣé ẹ rí àǹtí bẹ́ẹ̀ ṣe wà ẹ́ ẹ́ mo pẹ́ fine tẹ bá fẹ́ travel tẹ bá ní ọkọ tẹ fẹ́ travel make sure you go with your husband torí pé kí ni tígbìn bá fà ìkarahun àtẹ̀lé ni tí ẹ bá travel tẹ fọkọ yín làbí tọkọ yín travel tó fi yín lẹ̀ tẹ bá ń gbọ́ ẹ ti gbé oúnjẹ alẹ́ yín fún olóńgbò jẹ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ẹ má try ẹ o tígbìn bá fà ìkarahun á tẹ̀lé mi. Ah, àǹtí ẹ ṣe. ṣé ah, wàá òkè. Ah, ọ̀rẹ́ hmm? wo a máa pàdé. bámilẹ́rìn ẹ ló kún lè kọ́ bámilẹ́rìn síbi fàyè látẹ̀kọ́. bámilẹ́rìn. Hmm. ẹ̀rà ló kọ̀ jùlọ àgbàlagbà tó ṣe láńgbàláńgbà ìdàkudà gbàyà nìyẹn òṣìlẹ̀ ń ṣe ayé ayé èmi ò lọ́mọ o lọ́ra jókòó síbi kémi àti ẹ̀ka jọ máa kópa báyẹn kópa èmi ń ti ṣí lọ́kàn mi. Mm. ṣe ilé ṣọ́ọ̀pù wa òkè. kí ló fún ẹ mú níbi tó ti ń bọ̀. Mm. babe mi ò lọ́mọ. ṣé pọ́ǹtì ilé ọmọ máa sọ pé yẹn ò lọ́mọ. bó ṣe wà ń bí bó ṣe wà ń bí èmi náà máa wà ń bí ajọ́ máa kópa níbi ni mi lọ́mọ. ah ṣé kò mí wọn àbẹ. ṣùgbọ́n ronú nìyẹn plẹ̀ tó sọ pé fẹ́ travel in the first place. Mm. ẹ ẹ mo mo máa travel èmi náà mo ní mo lọ mọ mi lọ mọ mi lọ mọ kí n lọ nísìn kí wọ́n gbọ́ pé o ti mú ìyàwó kan wọlé mi lọ mọ. ah ló ti ń pè mí ní táìmù tí kì í. ah mọ́mì ẹ ló mọ́mì. ṣé àlàáfíà ni my darling. àlàáfíà ma. ẹ ah, ẹ wo ẹ tẹ̀fẹ́ yẹn lẹ̀ mo ti ní mo máa pè yín tẹ́lẹ̀ ẹ wò mí lọ́mọ o mi lọ yankí mọ́ o. kí ló dé tó fẹ́ travel mọ́. Ah, ẹ wọ́n mú mi mi lọ́mọ tá ló máa máa dáná fọkọ mi tá ló máa máa bá mi tọ́jú ẹ tá ló máa bá mi bomi fún tó bá pẹ́ dé tó máa bomi gbóná fún kó fi wẹ́yìn tá ló máa máa bá. mọ́mí ah, ah, <laughs> ẹ máa máa bá mi dáná fún mm, ó dùn sọ ẹ wò kẹ́ ẹ dáná fún gan mi lọ́mọ ah wọ́n à bí okay ọmọ mi ò lè fún só tem mi sọ̀rọ̀ ní ìwájú ọmọ sọ tẹni bọ́dí lè bá mi sọ. Mami, ibi tá a tún já sí rèé ẹgbà mi o. Lẹ́yìn ìgbà tí visa ti jáde lọ́mọ yín sọ pé òun travel mọ́. Àmì já sí kànga lágbára náà. Ọ̀rẹ́ màá ó dà màá gbàgbé ojú kòkòrò mà nìyẹn òṣì ló ń ṣe ẹ̀dá bá ń sáré nínú ayé àhà tó rọra ṣe gbogbo iṣẹ́ ayé mà ní. onírànú. gẹ́gẹ́ bí ẹnìkan màá rọ́kùnrin tó sọ pé ó yá nílùú òyìnbó màá wá sọ pé pẹ́pẹ́ sí o mi ì tí ṣe kinní kan kí ni mò dúró mú. Ah. Hmm. Ah gbà mí kí ni mo kí ẹ kí ẹ kí ni mo fẹ́ máa ṣe nàìjíríà tí mà lọ. ẹ jọ má bínú ní sùúrù diola so nǹkan tó ń sọ fún wa ni pé ó mọ wá ẹ o ò mọ o o mọ ìdílé o o mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú láì bọ̀bọ̀ yẹn o mọ o tí ẹ ṣáà ní pé kò ti jápa. I don't bloody care. mo ah, fẹ́ eh? kí mo fẹ́ mọ̀ wá ẹ̀ fún. Mm. ṣéèyàn máa ń rọ́kùnrin tán ni. Hmm. mi ò kí mọ̀ wọ́kùnrin tán. Hmm. Ah, ah, owó ni kókó. Eh? bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe máa tí mo ṣe fẹ́ tètè ṣera mi kí ni mo máa bẹ̀ sí ní yọwọ́ nínú owó ah, ẹ̀yin babes ẹ má yẹ ká máa dọ́là ara wa now hmm. let's start making millions. Hmm. Eh? yes. ó láìkí owó ah. Ah! àfi bí àfi ṣe. bẹ́ẹ̀ ni kẹjọ kò sí mo láìkí owó ok for instance mo ṣiṣẹ́ two hundred thousand naira ní nàìjíríà mm. mo ṣiṣẹ́ two hundred thousand naira láàbúrò ṣẹ́yìn ò mọ̀ pé tí n bá mú two hundred thousand naira wá sí nàìjíríà tí mo ṣe ẹ̀ mọ̀ yín máa jẹ́ èrè. yeah before you know you start making millions. Ah, tó tọ́ ló sọ ah, hard currency yẹn gangan nìkan tó sọ hard currency. mo ti bẹ̀ ní kẹ́kẹ́ kò sí. o láìkí owó owó epo ni ẹ láìkí owó. bọ̀bọ̀ yẹ karùn-ún kan tó sọ ọ̀pọ̀ ló wà ń bẹ̀rù bí wọ́n bá ṣe owó yẹn sí ti bí káwọn náà máa gbé ayé ṣe kúrò rẹ̀. àbí bọ̀dúró náà arípọ̀ ọ̀rọ̀ wa Títúnjí ó ti ń wẹ̀ tí ó yẹ náà Títúnjí bá dé lọ́la ń sìn tó lòun fẹ́ fẹ́ as ọmọ legally òun fẹ́ gbé ẹ sílé ó wá dọ̀túnla ó ní pẹ́pẹ́ sí o kí wọ́n máa lọ lóyìnbó kóun dúró sí ṣó máa fílẹ̀ kókọ̀ lọ bẹ́yìn. kí ló sọ bèbí yìí. kò sí big deal bẹ́ẹ̀. jọ kí wọ́n máa dúró ṣe Nàìjíríà ah, tó bá ti yóò ti yẹn nìyẹn of pé whereas ọkùnrin ò ṣe sọ mm-hmm. ọkùnrin ò ṣe sọ obìnrin tó máa ń ṣọkùnrin ó kàn ṣe rẹ̀ léṣe because tó bá ṣọ wọn títí títí títí tí kò lè rí kankan tó bá tún ìdàrí kankan náà wọn máa mọ wọn ṣe máa cover it up so what what's the stress so it's better ka ṣe kíni oh. ka ṣe right thing at the oh. right time. ikú òdì kan lọ́wọ́ as far as pé wọ́n máa mọ bó ṣe máa interchange. ti bí ń kọ́ ti bí wo ó oh. fi yẹn lẹ̀ láyé social media kí ni káwọn máa ṣe fídíò káwọn máa ṣe kí ni ṣé dídò sí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi lọ́jọ́. Ah! ọmọ ọmọ sí. bí mo ti ń wọnú ènìyàn yóò ha dàpọ̀ àgbàyà nìyẹn àgbàyà lẹ́ńṣe ayé ayé àgbà kí wà lọ́jà àkórí ọmọ tuntun. ìfẹ́ mi time ti lọ. ó pọ̀ ó pọ̀ fọmọ yankí ó pọ̀ ó pọ̀ fọmọ yankí. Ah, mo wá ní láti tètè o. we need to we need to time to. àti olùmọ̀ agbẹ́ méjì lè gbé kọ́. mari mari mari. ọkọ ìyàwó ọkọ oníkìní ikú. àlùsọ èèyàn ní ìbá ti sọ ènìyàn nìyẹn ó sọ ló dá kan ó jọ bí sọ ṣe máa pa. ó lágbára o ẹ̀yin àlejò ńlá mo gbà nílé mi léni o kí wàá ló dé tí ẹyẹ yìí ò sọ fẹyẹ púpọ̀ bọ̀. òkè yìí ló di arókè o hmm. àti pé busy things dem fún àwọn ìfẹsẹ̀. bọ̀ lẹ́nu yìí ta ṣe rí pé àwa less busy a ní àgbọ̀dọ̀ máa wà kí. Ah, òótọ́ ni o láti ẹtí mi sìn kọ́ lẹ ṣe wá cope báyìí. Yeah, I'm coping. I'm eh, coping. Good. <laughs> yeah, and eh, coping. A eh, man will always cope. Hey, miss ìyàwó yín. Uh, of course, there is no waiting here. You miss it, but sure. Hmm. uh, àti more reason to travel. So okay. I'm fine. You are ṣáà ń gbúrò. Ẹyẹ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí wàá lè ṣe ṣe yín lálejò àdúró. Ẹ wo ẹ má wọrí àwa ókè ẹ má wọrí ibi tí bá wò. Ọkùnṣọlá ṣeré Eh? oúnjẹ mo fẹ́ jẹun mo ṣe wà yìí ẹ ṣáà kí ló wà ní fíríjì yín uh-uh. tí mo lè lọ gbé kí n tiẹ̀ kọ́kọ́ jẹun náà. èmi ní kó wọ kíṣìn kan dáná fún mi kí ló wà ní kíṣìn kémi lọ fúnra mi lọ ní fíríjì lọ dáná. ẹ mọ̀ pé òun máa ń tijú èmi ò tijú. jẹ́ kí n mú ẹ lọ sí kíṣìn mi òun wà á lè lọ sí ṣé èmi mò ń mú ẹ lọ ní àbí wọ́n ló mú mi lọ. gbogbo ẹ̀ náà ni ẹjẹ́ àjọ lọ́jà rẹ̀. Ah, ó ah, ah, ti mọ̀ náà kì í ṣe wọ́n. ẹ gbà kí ìwà kó má mójú kó má mara. àtúntò ẹgbẹ́ ìwà. náà sàyẹ́ náà wọ́rì. mi ò pa ẹfínlẹ̀. àtẹnu a kò máa bí a máa tó. àìfarabalẹ̀ káwọ iye finifini ìjà palọ̀ bọ́rọ̀ bárùn-ún. anyway I'm trying kò easy but i'm trying ìwọ náà kọ́ báwo ló ṣe ń cope ṣé bẹ́ẹ̀ ò wà boring pẹ̀lẹ́ èmi náà ti miss ẹ jù honestly i can't wait to see you. all right Ifẹ́mi máa ṣe jẹ́jẹ́ ṣùgbọ́n. Hmm? then kò dẹ̀ fèsì nǹkan tó lọ ṣe ń bẹ̀ ọ́ all right I love you more yeah, bye bye bye bye. Mwah, mwah, mwah, mwah. tá a bá ní parọ́ mo ti mí ìsọmọ ìlú tọ̀ ọ́ yes. asọ́bánsá òfo ni ọjọ́ kejì ọjà òrìṣàdé ọ̀fun kò sí ọ ojoojúmọ́ ní ń gbẹ́bọ. Skinny. We kí ni. Iye lie! Abẹ́ tuntun ṣáà kí máa bọ̀ kí máa bọ̀ oh, kí máa bẹ̀. Àmọ́ fọkọ̀pọ̀, ó ṣe nǹkan tó dùn mí gan ni. Èmi àti Ajọ́ sínú ilé yìí ò dé sọ fún mi. Ah, ah, ṣé kò wá bínú ni? Ṣé bí wọ́n fi ṣe surprise fún ẹ̀ méjèèjì ṣáà ni? ó láìkí kó máa jowú jàre. ilé òun ṣòro owó jíjẹ ó ní láti kọ́kọ́ sọ fún mi náà. má bínú. má bínú ṣó ti tán. wo kẹ́ kọ́kọ́ pe pé náà kí n sọ. wo wo má wulẹ̀ pé ah, mi ìlà ìbò ṣe máa ń ṣe má pè sọ̀rọ̀ wa. Ah. Ah, ṣebí wedding mi ṣé kò ní sí bẹ́ẹ̀ ni. àwọn ò balẹ̀ tójútójú ẹ ti pọ̀ jù má pè ẹ jẹ́ ká plan láàárín ara wa ó dẹ̀ ní pọ́ńchà ó dà tí mi bá pé Bímpé màá ṣá lè pé Pamílẹ́rìn. ìyẹn tiẹ̀ bẹ́tà. ẹ ẹ jẹ́ n pọ̀rẹ́ mi hm? Pamílẹ́rìn inú mi dùn jẹ́ kí n wo ríǹgì ọ́ ríǹgì ó bad ó bad hello babe what's up guess nǹkan tó wà lẹ́bàá ẹ̀. We have a wedding to plan. Itela. Wallahi Diola is off oh, market. But what is it? Just go fún. Thank you for Remi sọ̀rọ̀. <laughs> Hello babe. Ah. Yes, so congratulations to me. Yes, so we have a wedding to plan, guys. Mm. Ma binu, ma binu. Mo ṣe so fún àwọn méjì náà ni. Mo fe fi surprise for yín tẹ́lẹ̀ ni àjọ eh, máa plan ẹ̀ ni kò ṣe pé kò jókòó síbẹ̀ ẹ̀ kò rò kó bẹ́ẹ̀ o free o àjọ máa plan wedding yìí ni it's my wedding. yes yes o <laughs> ọmọ kan babe wọ́n eh, máa dé ní ending of this month yeah mm -hmm. so mo mo believe pé kó tó dé at least ká máa plan everything tá a bá fẹ́ ṣe torí kò sí much time yeah okay there. <laughs> o ṣe i miss you a pè létà ṣùgbọ́n máa pè létà. a ní láti celebrate ẹ. so kókó bí ní sì ni pé wọ́n ní bí iṣẹ́ ò bá pè ní ẹnì kò ń pẹ́ṣẹ́ hmm. it's time for action ìwọ́n tiẹ̀ má worry o má stress ara ẹ̀ ṣàrọ̀ra fẹ̀yìntì àti ìyàwó kó má dán mi tiẹ̀ fẹ́ kí skin ẹ̀ mi ìfẹ́ kó fèjì rárá rárá èmi àti ẹ ṣeun àwa la máa wà in charge a máa lọ mú aṣọ a máa mú lace fún àwa àmú àtìkù fáwọn ọkùnrin mọ̀kọ́kùnrin ò ní lè wọ lace ọjọ́ wo la máa lọ sọ́jà kò sí time. bí a tó bá ti di next month. kò pẹ́ jù náà déètì wo gangan ni ẹṣẹ ti mú déètì. àgbà kí wàá lọ́jà àkórí ọmọ tuntun wọ̀ lórí ọmọ tuntun bá wọ́n ń kọ́ jẹ́ pé àgbà yẹn àgbà ṣe ní ìjàre. mọ́mì ẹ káàwọ̀ ah ah. ẹ díẹ̀ mọ́mì. olùṣèwà kan ẹ káàbọ̀ mà. ṣé dáadáa ni mo bá yín. fa ẹ ẹ sọ fún mi pé ń bọ̀ tẹ́lẹ̀. Ah, ah, ah. ṣé bí lé mi lé mi ṣé màá ṣẹ̀ṣẹ̀ máa tún wá máa sọ fún yín pé mò ń bọ̀ ń lé mi ni ṣé bí n tẹ́ bá ti ní tèmi náà ni ok ìgbà tíyàwó ẹ travel ta ni kó máa tọ́jú ẹ. ẹ wọn ká sọ pé bóyá ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ máa ti clean room kó tó di pé ẹ dé. Eh, kí ló máa ń ṣe ẹ ṣọlá do you have to clean the room yàrá ẹ̀ gangan náà ni mò lò lálẹ́ ibẹ̀ ni mo máa sùn sí lórí èdè lọ́la máa bá mi ṣe yàrá tèmi dẹ̀ máa wà. all right eh, because you need someone that will take care of you oúnjẹ ńkọ́ dẹ́sọ̀ mm. mọ̀ pé ojú ọmọ mi ò tẹ́yìn mọ́. Mm, bẹ́ẹ̀ni ẹ̀yin ọkùnrin dẹ̀ fọ ni <laughs> ilé ọmọ mi tó wà lọ di ilé onílé hmm. kémi fúnra mi kọ́kọ́ wá occupy hmm. ẹ̀ fún ara mi náà i don't trust you ṣọlá <laughs> ṣọlá ojú ẹ̀rí ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ rí ìkà náà nìyẹn o sí ẹ̀rẹ́ ẹ̀ṣọ́ ìṣẹ̀sìn look at your face. <laughs> Ah, no eh, problem ẹ máa wọlé. àtẹ̀ndà ti jẹ́ àtẹ̀mú ti jẹ́ náà ó ṣe pàtàkì àmọ́ máa tọ́jú ẹ̀ àdìsẹ́ eh, máa máa mójútó ẹ̀ ẹ̀yà yín ṣàlùyọ̀ jẹ́ ẹ̀yà yín ṣàlùyọ̀ jẹ́ Um, look kò ṣe pé bóyá mi ò ní owó tí mo lè fi execute iṣẹ́ yẹn lọ́wọ́ but tí mo bá kó ara mi lè fi ṣe ó máa dàbí ìgbà tí èèyàn ń lọ́bì ni yes. but at the same time èèyàn máa ń wo opportunity ni opportunity come but once. ẹ reason náà ni ẹ tó fi máa mú yín ship ẹ o ní láti máa fi àwọn kíláàsì díẹ̀ díẹ̀ sí nǹkan tó bá ṣe yín láàyè. ṣọlá. Oh, mọ́mì. Um, oúnjẹ ti oh, oh all ma. o sọ you how are you? Ah, you are looking beautiful ma. oh thank you. oyin ẹ̀yẹ ni ó ní mi ò sọ fóun pé ẹ wà round ṣé ìwọ béèrè bóyá ó wà round. Ah, eh, anyway o ti kí wọn ọ̀yà màlẹ́lẹ́. ah no no no no wọ́n sọ pé oúnjẹ ti rẹ́dì náà. Ah, <laughs> gbogbo wa Eh, please you can come èmi ò mọ kọ́ tá ẹ̀ ṣe ń tà ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ọkùnrin ẹ máa rẹ̀ máa bọ́ sí kọ́nà kọ́nà. owó lè ní ẹ o. owó tó gé jàdá. gbogbo owó tiẹ̀ tó wá jẹ́. ọ̀rẹ́ mi wá. ayé ayé àgbà kí wà lọ́jà àkórí ọmọ tuntun wọ̀ àkórí ọmọ tuntun ojú ẹ̀ kàn já ń dán o kàn ń glow ń glitter like o o sparkle. wọ́n ti tàn mí tó kàn kò jẹ́ kí n gbọ́. mo mọ̀ kó tọ́ nira o ṣé mo parọ́ yìí. <laughs> èmi tẹ́ pálára kò mọ̀ ṣẹ́ni mi ọlọ́run gba wọlé ń wò kò sówó. ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn. pamílẹ̀rìn kọ. ah pamílẹ̀rìn ó ti travel out ṣé o ò mọ̀ ni. òun náà ti ṣe japa gang kò tiẹ̀ wá rí rí bẹ́ẹ̀ ó ṣáà ti travel ṣá mm-hmm. kò ṣe kó jápa báyẹn báyẹn náà ẹ̀yin torí pé masters ẹ̀ ló lọ fún so ọkọ̀ ẹ̀ wà ń bẹ̀. mi mọ̀ pé ó mọ̀ ọ́ àwọn ti ṣe díẹ̀ tó ti lọ náà. Oh, that's good ṣé wàá ti yí ọkọ̀ ẹ̀ náà lọ. ó ti o ọkọ̀ ẹ̀ wà ń bí òun nìkan ló dá lọ. ọkọ̀ ló wà ń bí òun nìkan ló wà ń bí. ta ló máa máa tọ́jú ọkọ̀ ẹ̀ ọkọ ẹ máa wà òkè jàre kò ṣe púpọ̀ lọ náà ó lọ ṣe masters ẹ̀ ní ṣé o understand tí ọ̀rọ̀ mi ó máa wálé anytime soon. Ah, a ti miss ẹ. kò sẹ́ni tó máa gbé wa jáde kò sẹ́ni tó máa bá a ṣe gbogbo fífẹ́ rìtì mọ́ ọmọ kémi ni àti ẹnìkan ni àwa nìkan la máa ṣe gbogbo everything yẹn. wo sori ọmọlára mi tẹ mo bá tẹ ṣe jọ ń gbé nílé yìí ó kò wà boring very boring human being nothing kájáde ó mọ̀ máa pariwo rárá o ó rẹ̀ mu mo fẹ́ sùn wò ó pẹ́ mo yẹ mí sẹ́ àbọ̀ ah, ọ̀rẹ́ mi kò fresh ah! láì pé mi náà màá wá ṣe masters mi lọ́hùn yẹn sódà á lè ṣe kí ni jẹ́ ń gbé fún ìrètí ẹ̀ wá kí wa gan lẹ́nu. sírí ọ̀rẹ́ mi àtàtà gbogbo ṣí o ti sọra o how far you dey àwọn bọ̀dẹ̀ mi ṣe fa wẹ́dà bẹ̀yẹ bẹ̀rẹ̀ lára wọn o ilé ṣẹ̀ṣẹ̀ bèrè ẹ̀ tó ń sìn sìn sìn sìn gbogbo nǹkan tó ló fẹ́ sẹ́ǹdì má gbàgbé o ó ṣe kókó ó ṣe kókó ó sì yẹ kọ́tájọ́ kò ṣe ọ̀rẹ́ bí ó yá jẹ́ gbé fòfò rẹ̀. Familẹ́rìn. Ìlú ìbò máa tàbí. Síta tẹ̀ ń kọ́. Máa ṣọ́lá mi, mú mi ló ń bá mi tọ́jú ẹ̀ náà mo bèrè ọkọ ẹ̀ lẹ́wà ní ọwà pẹ̀lú mọ́mí. mọ́mí kẹ̀bí ti báwo bí mi gbé fóònù ẹ mi gbọ́ mi gbọ́ kí ló sọ jọ ta ló ń dáná fún wọn mọ́mí ẹ wo ló ń dáná fún wọn ẹ fẹ́ràn ṣó ló ń gbò. Why would you say that to my mother? <laughs> Eh, ní nàìjíríà yìí tó fọkànlẹ̀ tó wá ní mọ́mí ń dáná fún wọn <laughs> ẹ máa gbọ́rọ̀ òṣì tó ń sọ. ṣó gbàdúrà má bínú. Hmm. má bínú sorry. good good good Mommy, wọ́n kò tọ́jú you? Hello, Remy. Oh, mi wo má dá ó ti mọ wá ẹ̀ ó mọ ọgbọ́n ẹ̀ náà ó ti mọ pé bó ṣe máa ń ṣe rádaràda nìyẹn inú mi ti ẹ̀dùn pé wọn náà mọ̀ ṣáàfilẹ̀ kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ orí ko òpè filẹ̀ tiẹ̀ má dá o má yẹ change mu ṣó gbádùn má bamu kó bá mú dẹ́jẹ́ kò tiẹ̀ sọ̀rọ̀ ọ̀nù kan tó ń sọ ẹ̀ màá pẹ́ létà jẹ́ ń gbé fóònù òṣì ẹ̀ fún màá fi fóònù mi pẹ́ à lè sọ̀rọ̀ dáadáa. ìgbé fóònù mi ṣùgbọ́n ṣọ́fẹ́ bànújẹ́ ẹ̀ ṣọ́fi ṣí ẹ̀ lọ pótópótópótó yìí ni kí ló dé ẹ̀ ṣe ta bẹ́tà kí ni mo sọ kí ló sọ ṣọ́fẹ́ dalẹ̀ onílérú ni òun sọ fún yàn pé kó má trọ́ọ̀sì ìyá tó bí lọ́mọ ewu ń tiẹ̀. ẹ má bèèrè bọ̀ báwo lèèyàn ṣe máa fi mọ́mì ẹ̀ lẹ́tọ̀ ọkọ ẹ̀. so mi ò lè fi mọ́mì mi lẹ́tọ̀ ọkọ mi kí ni big deal. no no no normal normal kí ni big deal. mi ò lè sọ fún mọ́mí sí mi pé ah, mo ò sí lára o ṣé ọmọ kọ́ ló jẹ́ sí mọ́mì mi náà ni. ẹ̀yin gbà tó wájọ́ mọ́. so kí ló wá sọ. o ṣe ò tí rí rẹ́ rí. kò sí big deal rẹ̀ torí fẹ́ bàánújẹ́ lẹ́kàn mo ṣe ń wojú ẹ̀ pé kí ló fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ ó máa wà òkè kó gbowó wálé tiẹ̀ ti pọ̀ jù ah mi mo bá ṣe jọ ń gbé. ọjọ́ kejì ọjà òrìṣàdé ọ̀fun kò sí ọ ojoojúmọ́ ní ń gbẹ́bọ ènìyàn èéfì ní ìwà ènìyàn mi kò lè ṣe láì fa. No, this guy is an actor. you Ìkókó gan pé mọ́ mi yìí tó kó kọ́ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi dàrí because gbogbo bó ṣé wọ́n yẹ kò dùn mọ́ mi. Bóyá tá jọ wò wá máa mọ tó ń ṣe. <laughs> Mọ́mí, <laughs> fíìmù wà interesting. So ah! interesting. Mom tàbí kó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. Ṣọlá ibi ni mo ní kó máa bọ̀. ó yóò kí mọ̀ gbọ̀nà bíi ni ṣé bíbá ilé yẹ kó gbà. ó ń ṣe kó. tó ti padà bọ̀ torí mo wá wá interesting sí i. ìjọba pínlẹ̀ kan ṣe ló kọ́kọ́ fa yẹn sísàlẹ̀. ó wọ wá wá wá wá wá. àgbà yẹn àgbà òṣìkà ní ìjàre. Uh, I'm sorry ma I'm so sorry mi ò mọ kan tó kàn wọ ara mi tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn má bínú torí Ọlọ́run please don't tell your daughter please ah I'm, I'm, I'm sorry please ma ma ma. Ṣọlá get up get up. jẹ́ kí n bá yín má. dọ́gbọ́n dọ́jẹ́ dídé jàre. sorry ma. jọ torí ọlọ́run bóyá kò tún mi dé jọ kí ló ń bẹ̀ mí fún. torí nǹkan tí mo ṣe ni. torí ètò ṣe. bẹ́ẹ̀ ni ma. ṣé ìgbà tí wọ́n ṣe o gbádùn ẹ̀ ni. ma. ìgbà tó ṣe o gbádùn mo gbádùn ẹ̀ ma. so what are you begging me for? èmi náà gbádùn ẹ̀ ṣọlá má ṣe báyìí kò dáa ládùúgbò nǹkan tá a ṣe ń bẹ̀ yẹn ìjọ wo lèmi ti rọ́kùnrin gbẹ̀yìn láyé mi mi ò lè sọ ìjọ tí wọ́n ti débẹ̀ ṣé ìwọ rí nígbà tó kọ́kọ́ débẹ̀ ó kọ́kọ́ dàbí ìgbà tí igbó dí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fà àdáṣá gbogbo ọ̀nà yẹn pé kọ́nà tiẹ̀ kọ́kọ́ là ìgbà tọ́nà wa là ṣé bí wọn náà rí bó ṣe lọ ó dẹ̀ rí bí mo ṣe ń gbádùn ẹ̀ kódà wọ́n bó ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ló sọ yé pé bá mi gbé sókè yé èbó kú ọ kí ni ìdúró ẹ pàrìpà yé pàrìpà mi ò rí eléyìí o. mo sọ bí mà. ó ah, sọ jù bẹ́ẹ̀ lọ hmm. o ti gbàgbé èyí tó kọ́kọ́ di àyà mímú tó wá dì mímú síbẹ̀ tó fẹ́ pa mí tó dàbí pé èyí fẹ́ jáde lára mi tó wá kó gbogbo ẹ̀ tó wá kúkú dẹ̀ sọ́run pátápátá tó wá dàbí pé wà láàrin orí mi tó ah, wá nílé tí mo rò pé ó fẹ́ kú ni. Ah, ah. bí mo ṣe máa ń ṣe lórí ọmọ yín náà nìyẹn. oh so fantastic ìyẹn pò kíní ètò pọ̀jù fún wọn nìkan kí ló dé tí wọn ò ní kó kádúró kíní yẹn sábẹ́ ìwọ ni kádúró kíní yẹn ó ti pọ̀ ju ó ló ti rí. ọwọ́ dáàdì mi mo ti jogún ẹ̀ máa. òjògbọ́n ẹ̀ lọ́wọ́ dáàdì ẹ̀ ntótó yẹn ó dín dín ìlú kan ogun ò lè jẹ ilé ìtàn <laughs> wá ṣòfẹ́ gbọ́ sórí ìta ṣe yẹn kékeré ni o ó yẹ kí n ti lọ rí pé mo tún sì dúró ni ètò ní kíní yẹn yìí ṣe mí ní pìpìpì bó ṣe fẹnu fà yẹn mi ò mọ bó ṣe fẹnu ṣe tó ń wá dín tó jẹ pé òǹgẹ tó wá ṣe pìpìpì ara mi ò lélẹ̀ bóyá àbí báwo. wà á tún bó ṣe wà lára bí gan. ṣé mo kó tó ń fẹnu ṣe náà lánàá yẹn ibi tó fẹnu sí yẹn ò dà àṣọlá ò dà àṣọlá àmọ́ àmọ́. wọ́n bá ṣe ń wọ̀n pẹ̀lú òṣùwọ̀n níwájú erin ẹ̀rà ló gọ̀ jùlọ ṣó àgbàlagbà tó ṣe lágbàlagbà ọmọ tẹ̀yìn bá bí tó gbóyún ẹ̀fọ́ dídí oṣù mẹ́sàn-án ìgbà tí mo gbóyún ẹ̀kọ́ sẹ́ni tó bá mi gbé owó oh, honestly ní èdè kí n tètè bímọ bíi kí n bí wọn ní oṣù mẹ́wàá oṣù méjìlá ah. oh yes ah oyún máa ń dè mí láàmú gan mi tọrọ owó ẹ̀fọ́ ọmọ tí mo bí nígbà tí mo bá tún máa máa tó wọn okòó rèké báyìí ni mò ń bọ́ sí. Si tí máa tà tà tà tà tà kókó ni gbogbo tóbìnrin tàbí amọ́ ń tà láfi tọ́jú ọmọ gbogbo ẹ̀ ni mò ń ṣe. Ah, ẹ̀yàn kan wá sọ fún mi wípé ìgbádùn mi nílé ọmọ mi ó ní limit <laughs> máa ní kó lọ kú ni mo lè ní kó mo lè ní wọra ìsùnsùn kó bọ́ sẹ́nu mọ́tò tó bá dẹ̀ wọ̀ ẹ́ kó wẹ̀ lọ sírú third mainland kó lọ fò láti bẹ̀ ó wẹ̀ náà ni ah, ah, báwo lẹ ṣe ní jẹun ọmọ gbogbo abiyamọ tó bá ti fọwọ́ ẹ̀sẹ̀ báyìí ó di dandan kó jẹ́ èmi dẹ̀ máa jẹ tèmi mi ò ní jẹ́ lájẹbàjẹ́ mọ̀ máa jẹ pa àràbọ̀ mi ò yẹ bó ṣe wà eléyìí sì tó bá ń lọ bí ìlọ́po mẹ́rin eléyìí ló máa gbé lọ. ẹ ṣe mommy that's why we love you. thank you darling because there are sometimes ó jẹ́ pé ẹ máa kàn gúnyán mo lè rò màlà kò mí jẹ ní o màá tún lọ sí nǹkan míì mo lè ṣe bíi mẹ́fà kó má wù mí jẹ ìgbà mi bàbá kò dànù ìgbà mi wà ọlọ́run ajá ẹ̀rẹ́ èèyàn bá mi jẹ́ ìgbà mi dẹ̀ wà wọ́n just just like this tó bá lọ màá bẹ park. ẹ ṣe wọn <laughs> gbọ́ ọlọ́ṣọ́lá máa dé mọ́ mi. ó yẹ kó ti dé mm, ó yẹ kó ti dé bóyá traffic or something. jẹjẹ ah mú kọjá ló pọ̀ nílé. ẹ ṣe mọ́ mi. ah bẹ́ẹ̀ mi ṣe jáyọ̀ rẹ̀ mi nìyẹn oh my god. mo mi jẹ́ sáré dé toilet mo gbọ́ mọ́. Mm, ah. Ouais, ce que down, hein, Ouais. Mom! Hey, eh, baby! What's <laughs> <laughs> clever. How was work? Oh, fine. Mm -mm. It's not so good though. Thank you ma. Eh, mo lọ bọ̀rẹ̀ mi kan ni. Mm. Ọkọ mi ṣàwọ̀ wà lọ́dọ̀ yín gbogbo mo ṣe wà ń bẹ̀. Mm. Mm, eh, ah, nice one. Ah, ah eh, kí mo rí <laughs> mọ́ ah. ẹ̀yin àti ọkùnṣọlá ẹ̀ ń gbẹ́ràn síra yín lẹ́nu. bó ṣe ń sìn bó ṣe ń fíìdì mi nìyẹn bó ṣe wọ́n á dán yín tù. èyí tí mo rí yìí náà dá. èyí ah, ah. nǹkan kan ó ṣe fẹ́. báwo ni ó wọlé. ẹ pàwọ̀ ó dàbọ̀ o. kí ló mú. ẹ bá ti sọ fún mi pé ẹ wà nínú ilé mọ́. nínú ilé wa la wà tó bá wà ń bẹ̀ ńkọ́ mi mọ̀ pé oníkòtòkòtò làwọn ọmọ tára wọn bàbá rẹ̀ báyọ̀ ọ̀tọ̀ ní kó tó máa lọ máa sọ́ǹtà. ìjọ ah, tó bá kú tàbí tí nǹkan bá fẹ́ ṣe ẹ́ wọn ò ní yà sí wa àwa tá a máa wọ̀ ẹ́ náà léléyìí dáhùn kó jẹ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe àwọn ẹlẹ́pẹ́ lórí burúkú ni wọ́n ìjọ tó bá dálẹ̀ tàbí tí nǹkan tí ò dàgbà jọjọ́ rò tó bá sọ ń wájú mi alọ́kò ní rìn mí ìsọmọ. idiot ni àwọn ọmọ yẹn. Ah, ah, mo ní <laughs> ẹ forí rẹ̀ dá. mọ́mí my love. ó tutù ọkàn mi wá balẹ̀ gangan mm-hmm. ẹ mọ̀ kan torí mm. títí mo ṣe ń bọ̀ lẹ́yìn. yes ibi ń pa mí. mo ti sọ́n jálẹ̀. Ah, kò ń ṣe oúnjẹ mọ sọ ẹyin gangan lóhùn mi kì í jẹ. àwọn ìlú ẹgbẹ́ ṣe ń lé ẹyin tó bá ti pinnu àti ẹ̀kọ́ máa sọ pé ìwọ ìwọ mọ́ wà sexy. mom stop. will you stop that sọ pé ìwọ lóhùn mi jẹ. ok ok but try try you say i'm sorry. ní ojú ń sọ ojú mama tí ok ìwọ lóhùn mi jẹ. you like you have to say it to my face like. mom mo gbàgbé mọ́ mo ṣì wo ló ń pè é sọ pé wọ́n ló ń jẹ pé ti máa fi mọ́ tó bá ṣe òun nìyẹn. ẹ̀yà tí my bed <laughs> right kí a lọ máa gbélé ìlànà. kálùmọ́sá bẹ́ẹ̀dá bá ń sáré nínú ayé àhàrà ṣe. Hmm, mẹ́wàá ń ṣẹlẹ̀ mórímú ètè sọnù. bébè kí ló rí. ṣé mo sọ fún ẹ pé mo lọ sọ́dọ̀ òun kò ṣọlá pé mo fẹ́ lọ kí mọ́mì. sọ tó fẹ́ sọ. ọ̀hún mo rí kò ṣeé sọ síta. sọ tó fẹ́ sọ wá tẹ̀sí sọ́nà àbí. ọ̀ṣọ́lá one cheat. Bímpé. kálá tiẹ̀ wá ń cheat sí. Bímpé ó tún. ìbàdà. ó tún ti bẹ̀rẹ̀. wọ́n ń ṣe nǹkan. kí ló máa ń ṣẹnu ẹ́ ikú tójú ò bá tó ló máa ń sọ ọ̀gùnṣọ́lá ń cheat ẹni tẹ́ ìgbà wo nìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ travel. chimi ní rí nǹkan màá wá sọ ni kálọ̀ tiẹ̀ wá ṣe síta ìbá tiẹ̀ dẹ̀ wá da inú ilé náà ṣe sí. ah bíi pé bíi pé wọ́n máa jẹ́ kí èèyàn bẹ̀rẹ̀ bọ̀ kí ló máa ṣe ẹnu kó tó bútó tó bútó bútó tó yìí ìgbà wo ló fẹ́ fi sílẹ̀ ah, ṣé mo kọ́ àdálérú ọmọ ni ẹ ṣá ṣó fi dálérú nílérú ni kí ni gbogbo túmọ̀ ilé ìbá ìsìn mọ́mì àti òǹkùṣọ́lá àbí ah, ń gbé ọmọ kan mo ti gbọ́ ẹ̀ lálẹ́. ṣèbí mò ń sọ tèmi sí ẹ̀ ní gbọ́ ìka èèyàn burúkú ni ẹ́ ṣé ó dìgbà tí ilé ọ̀rẹ́ wa tó bá dàrú tí ò sí nkankan tí ò tá tún ṣe mọ́ kí gbogbo yín tó wá dìde kẹ́ tó wá ní ẹ̀ ń ṣe kàn mo rí nǹkan mo fojú ara mi rí sí mo wá sọ fún ẹ kágbá lè gbárùkù tí ká mo bá ṣe máa ṣe òun sọ pé mo ń parọ́ mo ń ṣe kíníkẹ́ mo ń ṣe gbẹ́ mo ń ṣàwé. ìwọ ló ń bá tolé àbí ìwọ ló ń bá construct ilé pẹ̀lú òṣì tó ṣe pẹ̀lẹ́jọ̀ wèrè kótókótó tó ń rò kiri ṣé o má lọ o ṣe mo ti gbọ́ nǹkan tó sọ protector oh. má lọ wọ́n ló ń protect inú ilé abẹ́ tiẹ̀ máa gbọ́ abíwú ọmọ wo lè lè. ṣe torí pé ilé ayé máa dé àgùlù sọ èèyàn ní ìbá máa ti sọ. are you serious. ó sọ ló dá. mo mú yín because ngbà tó tó tiẹ̀ pè mí tí mo ṣe ń wo pé kí ló lè ṣẹlẹ̀ tí táyé pè mí nípe pàjáwìrì báyẹn mo dé ìgbà yìí sí nǹkan tó ń sọ fún mi sí ó dàbí ìgbà tíyan bá ń ṣe movie bóyá kà sọ pé mò ń wo ah, Africa Magic Yorùbá or something. mo fi ojú mi méjèèjì mo fi rí wọn mọ́mì àti ṣọlá pé wọ́n ṣe báyìí jù jù jù jù on kiss. no no <laughs> i won't take that it's not possible how is that possible. ọ̀rẹ́ yín ó ń ṣe ìṣìnà. Eh, eh, lókè eh, mi ì sọ pé kò kí n ṣe ṣìnà ṣùgbọ́n ètò sọ sí yẹn ni mo wò pé kò pọ́síbù. ok kò ṣe pé kò ń ṣe ṣìnà àmọ́ pé ó ń bá ìyá ìyàwó ẹ̀ sùn yẹn ẹ believe wẹ àbí. no no no no no i won't take that. ó yá kí ni máa fi búra fún yín tẹ máa fi gbàgbọ́ pé òótọ́ mo sọ òṣùrọ̀ yìí tó sọ yìí ó jọ pé ó sí anyway kò sí nǹkan tó lè fi búra fún mi náà because <laughs> mo mọ̀ rẹ́ tí mo ní dó ṣínà ní sunday mo wọn ṣùgbọ́n kò lè ṣe ṣìnà dé ibi tó sọ yẹn. ìṣe ìdá ẹ̀ tiẹ̀ ti gbà pé ó ń ṣe ìṣìnà náà ìyẹn tiẹ̀ ti wà òkè ọ̀ṣẹ́rẹ́ tó kù ńgbà tó bá ya ìdí aṣí ìgbé ajáde ẹgbẹ́ gbogbo ẹ̀ hmm, ibi lájọ máa wà ẹ béèrè lọ́wọ́ ẹ o tó bá wá dì yẹ o ẹ wá pè mí kẹ pé dádì mi kẹ pé gbogbo fámìlì wa kẹ gbé wa ṣe pé àbí bòbò ilé ṣe ni. kò lè ṣe kí ni mo fi ojú mi méjèèjì mo fi rí mọ́mì àti ọ̀nkú ṣọlá tó ń jètè ètè kiss wọ́n ṣe. bẹ́ẹ̀ ṣé orí bòbò yìí ti mi ò believe tóbi ìlè sọ pé orí ẹ̀ ti yí mi ò believe i can't i can't picture that like òun àti mọ́mì wọ́n jọ ń da omi síra wọn lẹ́nu wọ́n fọ́ra wọn lẹ́nu ẹ̀sọ́ tán wọ́n fọ́ ara wọn lẹ́nu. no no no no it's not possible no no no no no no no no i won't take that from you it's not possible. alẹ́ má bínú sẹ́ èmi mò ń bẹ́ wo ọkùnbadé ẹ gbàgbé hmm. gbà mí gbọ́ ó ti tán mi ọ̀ mo ti sọ tèmi. àpòpọ̀ sí mi. ìwọ bó ìyá wò ni ó ṣe máa believe irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi pẹ̀lú ìyá ìyàwó mi àmú ah, ẹ̀ṣẹ̀ mọ̀ kórè ẹ ti dàrú kí ló mú kó tó débi báyìí. ṣọtọ tó bá tẹ ìjẹpẹ yìí ni màá ní bí a kò lè ṣe ṣùgbọ́n ìwọ mi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀nà ọ̀rẹ́ mi àti ẹmọ́ra wa àmọ̀ pé àmọ̀ kan tẹ̀mí like ó ní kan tí wọ́n like wá wọ́n máa pretend níbi ibà rárá wọ́n máa pretend fáwọn àmì ibà yìí nùnà etí wọn ló bẹ̀ gbọ́ etí wọn ló bẹ̀ gbọ́ pé ìwọ àti ìyá ìyàwó ẹ̀ báwo lè gbọ́ létí ẹ báwo lè dún létí ẹ náà. èmi ń pretend dúná kí ni mo fẹ́ máa pretend fún ẹ fún tí mo bá sọ pé mo ṣe é ṣe o fẹ́ nà mí ni because ìkọ́ tí òye mi nìyẹn o tí mo bá ṣe é ṣe o fẹ́ nà mí ni ó dáa mo ṣe. kẹ́yìn sí ó padà jẹ́wọ́. àṣebẹ́ náà ló gan tó ní. kò lè ṣe irú ẹ̀ náà. why you dey kí ló ṣe òbọ̀ iná ah, ṣé bẹ́ẹ̀ ló gan tó. lókè tójú bá kí n tiẹ̀ tójú bá kí n tiẹ̀ ojú ń ti àwa. wọn kò tó wá pé ọmọ yòó mú mu ẹ gan Confirm. no na ah no i it sounds stupid. wà yaya? ti yaya? wà á ti yáyàwó ẹ. kí ló mú kí ló mú kó tó débà kí ló mú kó tó débí. tèmi mu. o ti mú nǹkan tó ń dẹ̀ lórí rú àbí. tèmi mu. Ah, <laughs> ní sùúrù confam what is this. tí ah. wọ́n pé wèrè ni wọ́n. ẹgbẹ́ fóun. tí wọ́n pé wèrè ni ẹ. tí wọ́n pé wèrè ni ẹ. ẹ̀yin méjèèjì máa jẹra fún yín because this is mo máa yẹra fún yín ni wípé ìwọ ló ń gbé lẹ́ẹ̀kan mo ń sọ òun gbé òun gbé mo ń sọ òun gbé àbí ẹ̀kọ́ náà ó yá ó yá ìyá ìyàwó ẹ̀ ń pè ó ti pẹ́ pàbí báyìí nsìn. ó ti pè padà o. ẹyin kókò tiẹ̀ gbé fún ẹ̀kọ́ gbé sí spíkà káàdì kan. àdìgínì kan tó wà láàrin ìwọ àti ìyá ìyàwó ẹ tó fi ń pè ẹ ó ti pẹ́ tó ẹ̀ mẹ́ta ń gbà yín sìn. mo yọ̀ ṣe mọ̀ pé ẹ̀yin méjì ti yà wèrè because tí ẹ bá ya wèrè so tí ìyá ìyàwó èèyàn bá ti pè yàn èèyàn bá alájọṣepọ̀ nìyẹn. <laughs> confam eh? another call. màá wá gbé màá fi sí speaker tó gbà mọ̀ gbọ́. ẹ ló mà. ẹ ló lọ. ó dà pé tiẹ̀ ń gbogbo kúgbọ̀ nígbà lọ́sọ̀ lọ. gbà lọ́sọ̀ lọ. kí lè tó kọ̀ tiẹ̀. Ah, ah. <laughs> kí lè tó àníwèrè ni ẹ wèrè bá bá wèrè ni ẹ wọ́n dà pé máa jẹ́ra fẹ́ ìméyèjì. so ẹ sínwó débẹ̀ yẹn ẹ expect pé màá béèrè lọ́wọ́ báwo mo fẹ́ béèrè náà màá béèrè lọ́wọ́ ìyá ìyàwó mi wípé ẹ̀gbọ́n ṣèmi àti ìjọ ní àjọṣepọ̀ lóòótọ́. jẹ́ nǹkan tiẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ sìn kémi àti ẹjọ́ mọ̀ báyìí bó ti lẹ̀ pé lè ponú díẹ̀ kò lè tètè yé òun ọ̀rọ̀ lè tètè yí ọ̀rọ̀ káàkiri tiẹ̀ sọ pé ibi tí wà àti ìyá ìyàwó ẹ̀ tẹ́tí jọ ń gbọ́ mi sí fúnra yín nínú ilé ìyàwó ẹ̀ kàn ká ẹ̀. How do you explain this? Wọ́n ní òṣè ọ̀bẹ sí mi ní kí ló ṣe. Káàbì bí òṣè, wọ́n ní òṣè, ṣé ìmọ̀ òkùnrin sọ ni, am I stupid? ẹ̀yin sọ fún mi pé orí wa tiẹ̀ nǹkan tún wọlé sí i ẹ̀yin sọ pé ẹ̀ló ẹ̀ló lọ́f ó sọ mi pé ò ṣe how do you want me to believe this. ó yà lọ mẹ́gbàá kó fi nà mí. bàbá má bá mi sọ yẹn kó lè lù ẹ. láyéláyé it's okay it's okay balaye tó ti ń bá mi sọ wọ́n máa nọwọ́ bọ́ọ̀ṣù ẹ̀dá gan wọ́n máa nọwọ́ ṣé ló máa yọra yín ni wọ́n máa nọwọ́ máa ń dẹ̀ṣẹ̀ kú ẹ̀ lórí. látọ̀ mi ò máa ń náyọ̀ kiri ni wọ́n ti ti máa ń jó ẹni pẹ̀lú mẹ́tọ̀ mi jà wèrè ni. pápárí ò lè di ṣùkú àlejò tó fòru wọ̀lú dídá ni yóò jẹ sùn àjànà kú kọjá mo rí nǹkan fì òróró ló ń gbò láàtẹ nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ha òfo ọjọ́ kejì ọjà àìgbọ́pá làwọn. ẹ káàsán òkúṣọlá kí ló ṣe yín. kí ló tó rojọ́ mi káàkiri. Ah, ah. ẹjọ́ yín wo mo rò káàkiri ẹjọ́ o. kí ló tó rojọ́ mi káàkiri. ẹjọ́ yín wo mo rò káàkiri ṣé mi ò ká bẹ́ẹ̀ mi ò rí yín bẹ́ẹ̀ mi ò kẹ́yìn àti mọ́mì níbi tẹ́ ti ṣe tó tó tó tó kiri. ó dà kó ti sínwín àbí ó dà pé ó ti ya wèrè kí ló dé yé orújọ́ mi kiri mọ́ o mo wá fún ẹ ní wọ́nì ni o sórí ọjọ́ kọjọ́ tó bá tu orújọ́ mi káàkiri wàá regret pé wá sílé ayé. kò sí nǹkan tẹ́ máa ṣe. kò sí nǹkan tẹ́ mi lè ṣe. kò sí nǹkan tẹ́ máa ṣe. ìyàwó tí orújọ́ mi kiri mm. wo bí oògùn kára máa nìyàn ni màá ṣe sí ẹ ibikíbi tó bá wà tó bá ti rojọ́ káàkiri báyìí ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ní. tí ò bá ṣe pé rànú gan wà lára tì yín ẹ̀yin àti mọ́mí ẹ̀yin àti yàyàwó yín ah, ah, ah ọkùsọlá ẹ kó kù. ìyẹn tó bá dé èrè bó ṣe ṣe a sọ pé èèyàn tán tí ilé bá dá ṣe wọn náà ní. èmi ò lè jẹ́ ń bẹ́ẹ̀ mi ò lè ṣe kọ́ burúkú fọ́rẹ́ mi mi ò lè jẹ́ àṣẹwò lè pé àmì mọ gbogbo yẹn ń ṣe eré kò bí àmì mọ kò yé mi mo máa ṣe bí ìgbà tí mi ò rí ẹ máa ní. ẹ jọ kò yí lára yín náà ìranù tẹ bá ṣe pẹ̀lú mọ́mí ṣóhun ló wà dáa oṣù tẹ́ ẹ̀ ṣe pẹ̀lú mọ́mí ṣóhun ló dáa ọlọ́run ò ní jẹ́ mi ì tí ì rojọ́ yín dáadáa o insta blog máa gbọ́ gist lover máa gbọ́ gbogbo ayé ni máa lójú ayín fún. aṣẹ́wó ni ẹ ò lè. mi ò ṣaṣẹ́wó mi ò lè ṣe irú ẹ̀ ẹ̀yin lẹ̀ mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe ìyá ìyàwó yín lẹ̀ ń bá sùn ah, ah. áhà ẹ̀ dẹ̀ rọra. tó tún bá fi ọwọ́ tún gba ẹ̀ létí. wọ́n bí yín dá ẹ lè jẹ́ bẹ́ẹ̀. ò ní rìn ọmọlá yìí ẹ. ẹ kúrò lọ́nà fún mi jàre. ẹran ẹran burúkú aṣẹ́wó aṣẹ́wó. pariwo ẹni ó máa ṣe o òkété padìdà ó ń lajá kiri ẹ wòye hmm, kò sẹ́ni tí ò mọ̀ pápárí ò lè díṣu àlejò tó fòru wọ̀lú ìgídá ni yóò jẹ sí. àwọn nǹkan kan wà tàbí àmọ́ ògùdàn sọ pé òun ò lè ṣe torí ọmọ yes darling àwọn kan tí ẹni lẹ́ǹtò what are you saying ṣé gbogbo ìgbà tó wà ń bẹ̀ tó pè mí pé this and that this and that ò rí pé mo make everything happen èmi gan fẹ́ kó máa sáré kiri ṣé tó bá wá sí nàìjíríà ló pè mí ni kò pè mí kò wá rárá kó wà lọ́hùn yẹn gbogbo ohun tó bá fẹ́ kọ́kọ́ ẹ balẹ̀ i know. <laughs> ah yes yes yes I do. mo ti miss eh? switch the video. kọjá kí n wojú yín. whoa, wo kò sí nǹkan kan nínú ojú mi jẹ́ ká máa sọ̀rọ̀ Jerry. ah o tiẹ̀ o dẹ̀ o dẹ̀ ti sáré ṣe. mo rìn lójú yín dàbí ojú tuntun. hey eh, baby ah you are looking so good look at your skin ah ìjọ ọ̀nà òsì kúrò nàìjíríà ah that's one thing about àwọn aráàlú òyìnbó look at look at you gbogbo ṣe ń gbọ́n owó ṣe fine you see ṣàjókòó sọ́run má wà lé o má wà lé gbòǹfà wá ṣẹ́kù iṣẹ́ ẹsẹ̀ tó bá di kàráǹgì dábòjá kọ́kọ́ ẹ máa wọ ẹ̀ kó máa padà i'm telling you i'm your mother eh sísẹ́yìn sí. ṣé kò ń ṣe champion boxers tí mo rà fún ọkọ mi ló wà lórí bẹ́ẹ̀dì yìí. níbo. ah ah ah ah. Hmm. Hmm, ó ga o ṣé o mọ̀ wípé èmi ò tiẹ̀ mọ̀ bóyá champion pant ni or not ah, aṣọ ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn ó tiẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ mi èmi ò mọ̀ bó ṣe ń manage ọkọ ẹ̀yàn ó mà lọ́bùn ah, ó ní ọ̀bùn tẹ̀gọ̀ ní ẹ̀ ó ní ọ̀bùn ṣé o wípé a kàn dé ńgbà míì láti ibi iṣẹ́ nítorí pé ó ti rẹ̀ a kàn daṣọ lẹ̀ ṣe gbogbo ẹ̀ a jẹun nígbà míì gbogbo ṣe máa ń da gbogbo lẹ̀rú ṣe gbogbo yamayama everything lọ́dún ìmọ̀ àná ẹ̀ wá mo dẹ̀ kó gbogbo aṣọ ẹ̀ mo dẹ̀ fọ́ mo dẹ̀ bá lọ mo dẹ̀ kó sórí bed so what is pant what is what is pant that your husband cannot pick what is pant èmi ò tiẹ̀ mọ̀ pé irú champion or no champion mo kọ́kọ́ mo kàn rí kí ni gbogbo irú eléyìí báyìí sí ṣé yẹ kó máa wùwà báyìí how are you coping with him. Ah, ó ti fẹ́ pa mí o mi ò mọ pé gbogbo èmi mo ṣe gbogbo bẹ́ẹ̀ jí láàárọ̀ yìí sìn. mo mi ẹ ṣe ẹ ṣojú mi ah, ẹ ṣe wọ́n wọ́n wọ́n mi ò tiẹ̀ kó sọ pé o lè ní ni o lè sọ pé torí ìyẹn fẹ́ máa sáré bọ̀ náà o ní ìdí gbogbo yẹn màá máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ oúnjẹ ọ̀hún bí ò tiẹ̀ jẹ́ mo fi nù hmm, mo mi sọ pé gbogbo ohun tó yẹ kó ṣe ló ń ṣe eh, there is no problem about that ah no no no tó bá tiẹ̀ sọ boxer sí mi lórí ṣé màá wá ní pé ebi tó bá sọ sí mi lórí ṣe bóun ló lórí mi tó bá tiẹ̀ kẹ́sẹ̀ lé mi lórí kó tẹ̀sẹ̀ bọ̀ mí lẹ́nu ṣé bí ṣé bí ìyá ìyàwó ẹ̀ ni. <laughs> well anything for you jàre tó bá wùn ni kó ṣe kó kásẹ̀ lé mi lórí gan ó wà òkè eh, ah tó bá tiẹ̀ lóhùn ò jẹ́ mo fi nù mo fi nù ó dà kọ́ mi eh, i love you too. bàbá ìwé yìí ló dé again <laughs> bye darling. àfọ̀rọ̀ sínú pété rìn inú ẹ̀dá jìn àkùnmẹ́ni a máa bá lọ. wẹ́rẹ́wẹ́rẹ́ wà láàyè ṣá àìfarabalẹ̀. bámi wọ̀nà rẹ̀ bámi bá sọ níbi tó bá ti gbọ́ kí ló fẹ́ fẹ́ gbogbo rọ́bìṣì yẹn kó rí èmi àtọkùnrin pọ̀ nínú mọ́tò kó mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ kó wọ́n lọ sọ fún boyfriend mi ah. kó lọ sọ fún kó rí èmi àtọkùnrin ó ti bà relationship mi jẹ́ ó ti fi títí ẹ̀kú bá ti tèmi ṣé mo mọ̀ ọ́ rí ni ṣé mo mọ̀ ọ́ rí ni ṣé bí wọ́n ni mo mọ̀ olórí burúkú ni Bímpé ṣàmà bá ṣé wọ́n fẹjọ́ rán ni ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ àgbàdébì kan bá sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ ní bá sọ̀rọ̀ ẹ́ ó gbà tó réyàn pẹ̀lú ọkùnrin tó lọ sọ fún boyfriend ẹ̀ ìwọ ni mo mọ̀ náà ṣé mo mọ̀ ọ́ rí ni ṣé mo mọ̀ ìwé ẹ̀rí ni ọjọ́ ti bá ti rí Ah, ojú ti bá ti rí ah. máa make sure pé mo kàn lábùkù. ẹ eh, babe jọ nítorí Ọlọ́run ṣáàkà olórí ibu lọmọ yẹn olórí ibu wọn di èdè ni kò nọ́mà ṣeun ṣeun ṣáà ní sùúrù jọ nítorí Ọlọ́run ọlọ́run ni mo fi bẹ̀ ṣó ti wọ́ níṣòro èmi mo kó ilé ìbáyìí sí tó bá mọ̀ tú mi kò ní sí gbogbo ilé ìṣáájú olórí burúkú lọmọ yẹn ó ti sú mi ó lè ti sú mi. máa bá sọ̀rọ̀ ṣé gbogbo àṣírí ẹ̀ ló sọ fún ṣá. ẹ ẹ mi máa kú ẹ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ni. Ah. ẹ mọ̀ mí nà yàtọ̀ sí pé àjọ gbé kò sí nǹkan kan tó pa èmi àtọmọ yẹn pọ̀ a kì í jọ jókòó gan gist torí máa irritate mi ni ẹ ṣáàjọ torí ọlọ́gbó òun ni kò jẹ́ ká bẹ̀ ṣé mo fi ọlọ́ọ̀bẹ olórí burúkú lọmọ yẹn àfiṣe ni. O fẹ́ sọ mí dà bó ṣe dà. Ah. Eh? ṣá má bínú ah. má bínú calm down jọ nítorí ọlọ́run ah. mm. tí bá dé ilé tí bá délé òun ká gbọ́ torí ẹ̀ ẹ gbé ẹ máa sọ fún mi gan pé mo tún ti ṣe jù ẹ ṣàdàdà mi tó torí ọlọ́run má bínú olórí burúkú ló dẹ̀ mọ́kọ ìyá ẹ̀. ó ti try ó ń try bọ́ kí má tiẹ̀ rí ni kí má rí ni o. ó wà lọ sọ fún boyfriend ẹ gbà tó mò ń rí ibì kan dúró sí. ó lọ sọ fún ni ewu ni tiẹ̀. Eh? mi tiẹ̀ mọ bí tí mo tẹ̀tí fẹ́ bẹ̀rẹ̀ báyìí mi mọ pọ́ tí mo fẹ́ sọ fún. adé eh, eh, nínú ayé a. Ah. ọmọ yẹn ló kàn fẹ́ yọ lórí burúkú èèyàn ẹ má bínú sí ẹ má bínú sí ṣẹ́rẹ́ni tó ń sọ yìí gan is a married man àjẹjọ́ ń gbélé ni labour wa ni so mi wàá mọ ibi tó ti rí kòtòkòtò ọjọ́ òṣì tó ń rò ẹ́ mi mọ̀ bọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ yẹn ti ya wèrè àbí kó ti ní mental problem rí kò rí bẹ́ẹ̀ ẹ má bínú ẹ má bínú. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ foríjì ẹ jọ̀ọ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo promise ẹ fẹ́lẹ́ ìfà létí kò kí ń ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ kí n gbé fóònù fún ẹ ti dáríjì ah, ẹ ṣe gan-an ni tọ́pẹ́. èló ìfẹ́ mi ìjọ torí ọlọ́run fọlọ́run bàbẹ́ má bínú sí mi ìwọ náà dẹ̀ mọ̀ pé mi kì í ṣe irú ọmọ bẹ́ẹ̀ mi ń ṣọmọ onírùn kan rìn o ti dáríjì mi o ṣe ayọ̀ mi ah, èmi náà ti mísẹ̀ ọmọ mísẹ̀ gan ni ká ló múra ó fẹ́ gbé wa jáde ó ṣe ó ṣe ó ṣe jẹ́ sáré lọ change oníkàlọ́ máa fẹ́ gbé wa jáde àwọn ò ti dá yín jẹ́ kò ní dá yín irọ́ ọmọ kò fẹ́ ya olórí burúkú olórí burúkú olórí burúkú lọmọ mo jẹ máa sọ fún mi pé pé ọmọ wèrè tó pè lọ́rẹ̀ kò kí ń ṣọ̀rẹ́ papalági ọmọ ni lórí burúkú túlẹ̀ túlẹ̀ èmi sì wà ókè báyìí. aṣọ tó wọ ókè mi ò ṣe wọ́n fẹ́ mi. ókè. ìfẹ́ ló jà jù láyé ń bí iyì ìfẹ́ kí n fẹ́ ìfẹ́ kí n dání ṣùgbọ́n bí kòkòrò bá wọ ìfẹ́ o ìfẹ́ má dìda kódà. ìgbàlẹ̀ dá lò nílé ayé bá ṣe ń ṣe lélẹ́dùnmarè wò wá ló ń wòye nínú ayé èmi ni dominion kọrinkọrin ìgbà yìí ẹgbẹ́ lábàárí mi ọ́ ẹ̀yìn inú ẹ̀ dáàdì o àwọ̀fẹ́lẹ́ bonú kò jẹ́ àrínú ènìyàn gbogbo aláǹgbá tó dànù délẹ̀ a ò mọ ìtinú ro ẹni fààyè sílẹ̀ fógìrì tó lanu aláǹgbá máa kọ́lé síbẹ̀ akọ́lé. ìwé òkú báyìí àti tí òun yẹn fi fọkùn rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ Give me just a little floor. Come, come, stop. Come to me, Hey, mommy. The peace, the Really? Eh, ara tó ń dá lélẹ̀. Ìgbà tí mo fẹ́ lóhun sọ fẹ́ kó máa dára Ah! Abiyamọ tó fi ṣépè fún abiyamọ nìyẹn. Ẹni tí wọ́n sọ̀rọ̀ pa nìyẹn ẹni tí wọ́n sọ fún pọ́nì yìí àmọ́ mi kí ni mo kẹ́ tí wọ́n bọ́ yín níta wọ́n yẹn máa jẹ́sù. ó ní kókó tẹ̀sí dábì fi lé ilé náà nílé ẹ tó ti lọ́wọ́ lé. bẹ́ẹ̀ ni kí ni ọ̀gbẹ́ sọ bàtà báyìí. ẹni kú rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹni kú fún mi aṣọ yẹn wá irú ó máa jóná kú ni. ẹ máa gbádùn ara yín lọ ẹ máa gbádùn ara yín lọ bẹ́ẹ̀ ṣe wáyé yín méjèèjì. ọlọ́run bàbá mi dà fún yín. ẹ lè máa lọ bá wọn ọ̀rẹ́ mi wọ́n máa wọ́n máa wọ́n máa lẹ́yìn ìwọ. àṣàgbẹ́ ọmọ owó jẹ ní òkúlẹ̀ ní òtòṣe ọlọ́mọ ènìyàn tí ẹ̀ṣẹ̀ sùúrù jẹ́ kẹ́mi ṣàlàyé ó ní ohun tó ṣẹlẹ̀. olórí ló máa jà bí oṣù lẹ́sẹ̀ tábìlì. àṣàkókò mi jẹ́ ọtí ẹ̀kọ́ tẹ́lẹ̀ mi tó jà bẹ́ẹ̀. oṣù lẹ́sẹ̀ tábìlì mi lẹ́yìn. ọ̀pọ̀ tẹ́lẹ̀ mi kò tó bẹ́ẹ̀. ẹni kú síbi tọ́tọ́ ìwà ló ń bí. èmi mo bí ẹwọ bí oníṣọ́ máa yọ àmì ọ̀bí mọ̀tà àti màmá tó bí ẹ̀kọ́ pé mi ni mo jẹ̀jẹ̀ yẹ lórí. kérèké lanu òṣìṣẹ́ ṣé ipò yẹn kò tẹ̀lé mi. tẹ́lẹ̀ ọ̀pọ̀ ní òṣì tẹ́lẹ̀ wọ́n tẹ̀lé obìnrin nínú sísẹ́sọ àyẹ̀bọ́lẹ̀ kò tẹ̀lé. orí òpin kí ló dé tó gan bí ọ̀dẹ ibi síbẹ̀ òun àtẹ̀lé mi làbó ṣe ń lọ yẹn wọn náà wá ṣẹlẹ̀ my love is not what you think is not what you think is your thought what did you see? your do we did do anything. akẹ́bàá tó pé ẹ ẹ àbá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ṣàgídí me that I saw you behind my mom tó ṣe báyìí tó ń ṣe bẹ́ẹ̀ wá ni ah, ah, is your thought is what you ó ah, oh, mọ bẹ́ẹ̀ ṣe máa ń farọ́ àwọn ọ̀rọ̀ yìí oh, àwọn ọ̀rọ̀ òṣì àwọn nǹkan tá a máa ń fojú rí tẹ máa láàkẹ́rì yẹn wà sọ fún ipe gbogbo ètò ìṣe yìí pẹ̀lú àti mọ́mí kan ṣeré ni so you continue to say it until she believes it. kí n ṣe kí ni. lọ́kọ̀ọ́ ọjà pé kó lọ kó lọ má bẹ́ẹ̀. ayé mi ti bàjẹ́ pátápátá o. ṣọ́pọ̀ ló ní ẹ̀yìn àbórí ọmọ yóò pè ní ṣọlá ṣọlá. ìfẹ́ ló jà jù láyé ń bí yìí. ó ti wí kẹ́kọ̀ọ́. ìfẹ́ kí n fẹ́ ìfẹ́ kí n dáná. èèyàn máa ṣòro trust o so kò tiẹ̀ wá sí anybody ta lè trust mọ́ báyìí. nígbà tí mò ń sọ ń gbà yẹn ṣe bẹ́ẹ̀ kọ́mọkọ́mọ ẹgbẹ́ ẹgbẹ́kẹ̀jẹ̀kẹ̀ ìgbẹ́jà lórí ẹjẹ́ rí sọ kò délẹ̀ tán ẹ fẹ́ dá lérí ẹ fẹ́ ṣe kíní kan nǹkan ló wà wájú wa yìí. o kò ń sọ bẹ́ẹ̀ ni ta lè bìlíìfù wípé ìyá tó bí ọmọ ẹ̀ wà lọ bọ́ ọkọ ọmọ ẹ̀ lájọṣepọ̀ hmm. kò sí tó máa bìlíìfù pé bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ hmm. abiagba ni wọn wọn kì í ṣe abiamọ ọláì ẹ̀yin ọ̀rẹ́ mi thank you very much I appreciate concerns yín ẹ wo àwọn méjì tẹ wo yẹn wọ́n gbádùn ara wọn ah, they enjoying themselves eh. kí ni mo fẹ́ ṣe. Eh, lẹ́yìn kí ọra kó kángárà mi kí n padà síbi tí mo ti wá àbí that's the best thing I can do yes. I have to put myself together. bòye sì wo ló bá yàn gbòòrò ẹnu ẹ dúró náà. Ah, ah. Ah. mọ́mì tiẹ̀ lo trust o lè trust mọ́mí ẹni mọ́mí. ẹni tó lọ́rọ̀ dẹ̀ tí ó ti find solution sí ẹ jẹ́ jẹ́ ká encourage ẹ kó padà. ẹ ká sọ ti ẹdun èmi ṣàdánù oúnjẹ ṣe máa jẹun. ẹ kí ni ọjà jẹun. ipe ò ní jẹun yẹn kò possible máa jẹun o lè wá fìlò ronú ṣe rẹ léṣe wá fìlò ronú ṣe rẹ léṣe ṣùgbọ́n kí wọ́n fún ẹ ti sọ́kọ̀ òun ní ìdìbò tó ṣòro àwọn méjèèjì ṣáà fi wọn sílẹ̀ sọ́lọ́run lọ́wọ́ ọlọ́run mọ bó ṣe máa yanjú wọn. Your mother is a mistake. My mother? Yes. She's a mistake in your life. And you see that guy? He's not even meant to be. He's not meant for you. So just let them be. Advice to ti to decide for rẹ láti padà yẹn òun ló ti Go back and start your life over. So yeah, please just come. Inú ẹ̀ dájú ògbàlágbà tó dànù délẹ̀ a ò mọ ìtinú lọ. èèyàn kò dọ̀bú rẹ̀ sílé kó a máa wò ó rẹ̀ yẹn. ẹ ṣe lè ní pé máa fún wa ẹni ẹlẹ́ni kan dànù. star star star. Are you kò yes nǹkan tó bá wọ wọn you can't say <laughs> no no no no ẹ̀yà tó sọ pé sún sẹ́yìn Yes, mi ò <laughs> I I love I love the Sunseyin play. Sunseyin mi o Sunseyin Sunseyin mi o Sunseyin mi o Sunseyin mi o Sunseyin. Mọ mọ mọ mọ mọ mọ mọ mọ hospital hospital hospital hospital hospital. ọ̀rọ̀ jọ bí ọ̀rọ̀ iṣẹ́ jọ bí iṣẹ́. kí wàá lè fẹ́ ṣe sí báyìí. mo ti bá sọ fún yín kó yé mi irọ́ ni mo pa ọ́ because I really don't understand I've been trying all my best to reach her mo ti pè pè pè pè pè kò bí kọ́ mi gbogbo ibi tá a máa ń jẹ́ sí i ni mo ti dé wọ́n ní wọn ò rí rárá ń bẹ̀ ike ni mo tún fẹ́ ṣe báyìí i'm so confused. ọkùnrin ọkùnrin máa ṣòro o abẹ́yẹ ọ̀rẹ́ ọkùnrin máa burú o tọkùnrin bá ń bọ̀ báyìí tẹ́jọ́ ń bọ̀ báyìí ká kọ́kọ́ pa ọkùnrin ká fi ìdí náà sílẹ̀ kó máa lọ because how on earth could that thing happen because mi ò pé bẹ́ẹ̀ mo ṣe rí ọ̀rọ̀ ẹ̀yìn náà rí bẹ́ẹ̀. ìyá ẹ̀ nǹkan ìyá tó bí nínú tó dẹ̀jẹ̀ sí lójú nǹkan burúkú gbáà ni ẹni tí ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ báyọ̀ bọ̀ láéláé ní ìtí ẹ gbọ́dọ̀ níròyìn ayẹyẹ máa ti padà mọ́ i swear mi tẹ̀lé jẹ́ pàmò tí màá ti mú nǹkan tí mo fẹ́ ṣe báyìí. ẹ bọ̀ kò wá sí ṣe kò sáì ṣe a máa máa pè é mi àbí a lè fílẹ̀ kó lọ ṣe rẹ̀ léṣe náà kí bèbí mi máa lọ pọ̀ ní tíṣàìdò. olóòrùn ẹlú ti ń bá mi nǹkan tí mi bá tiẹ̀ ní kò ṣe ń sìn ni pé ó mọ̀ pé ìwà tiẹ̀ tún close dáadáa mi bá ní bóyá kò tún lo nọ́mbà mi kò fi pè bóyá ó máa gbé. ibo tẹ̀yìn náà pè wọ́n náà máa pè é náà. àwọn ah, gbìyànjú ah, gbìyànjú. ẹ sì mẹ́sẹ̀gì sí. à ń gbìyànjú fún yà ah, ọ̀rẹ́ wa ní ṣó ti ring. kò tiẹ̀ ring switch off ni kí wọ́n la fẹ́ ṣe báyìí torí ọlọ́run. ẹ fi ní ìwà ènìyàn mi kò lè ṣe láì fa hàn á ṣèbọmọ tó bá ṣípá láǹbà gbé hmm, kí ló dé táwọn mọmọ tó ṣípá sọnù tá a mú ṣe. màmá ní àrùn tí wọ́n pè ní hepatitis C. Uh, no, eh, calm down. Not as serious as you thought. You understand? Um, after I carry out um, test wa, so àwọn result yẹn jẹ́ ká mọ̀ ní pé wọ́n ní hepatitis C. So that is the result sẹ́ni tí ò mọ pápárí ò lè díṣu àlejò tó fòru wọ̀lú ìgídá ni yóò jẹ sùn. níbo ló ti kó. ó jẹ́ pé bóyá wọ́n bá wọn tó tẹ́lẹ̀ ṣe àwọn sharp understand bóyá wọ́n ń lo àbí sexual intercourse. yes yes well kò sí big deal. sexual intercourse. yes. Uh, um, doctor. Okay ẹ má bínú tó bá jẹ́ wípé madam lọ ti nírú àrùn yẹn lára tẹ́lẹ̀ ẹni tí wọ́n ti wá bá ṣe ẹ̀ sharp object rí tàbí tí wọ́n ti ní sexual intercourse pẹ̀lú ẹ̀ rí so ó possible kí irú ẹni yẹn náà ti ní àrùn yẹn. yes eh, but ó wà advisable anybody tó bá ti bá wọn ṣe ẹ̀ sharp object àbí tó bá ní sexual intercourse kó run test ká lè wá sọ pé òun náà kò tí kò bẹ́ẹ̀ bọ́ tí ẹ má wọ kò sí problem. bímọ tí mo ti yẹ o tí mo yẹ sóhun oyè yóò mo rí pé òtítọ́ ṣe kókó àlàfíà òtítọ́ nínú ènìyàn nínú ìwà àti iṣẹ́ ọ talumasa ti lé bẹ́ẹ̀ dàbà ń sáré. ṣé wàá òkè. Okay ẹ̀yin ọ̀rẹ́ mi á fọ aṣọ wa pa. ọ̀rọ̀ ojú kọ́ ṣó wa okay like o, o sound. Ah, ah, bíi pé ń kọ́. ó wà ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bíi bàbá ọ̀rọ̀ tiẹ̀ kọ́ ni mo tiẹ̀ pẹ́ fún because mi ní parọ́ fún ẹ̀ wàhálà wà ó wàhálà ti wà ó kí ni problem ẹ̀ wàhálà ti wà ó. ṣé kò ń ṣe ọ̀rọ̀ àwọn ará ilé ẹ̀ tó karùn-ún. Ah. ó ti gbọ́ sí etí ọba lé etí ọba lóko èmi pamílẹ́rìn ni mò ń jẹ̀bi nǹkan tó jẹ lóyún wọn tó bá tiẹ̀ fi dídá mi gan nǹkan tó yẹ kó ṣe wọ́n yẹ kó jù bẹ́ẹ̀ lọ. màá pè é létà ṣùtìbọ́ ṣùgbọ́n tèkẹ́. orí ah, bá wà lókè orí pé ah, olúwa bá mi ṣe pamílẹ́rìn ibo ah, làbá máa fojú sí. mi pé ayé ń ṣe ẹ́. ayé ń ṣe ẹ́. kí ni mo ṣe. so o ti lọ pè lẹ́yìn o ti sọ fún un o ti lọ pè lẹ́yìn o ti sọ fún. ṣé bí mo yẹ sọ fún yín ṣé kò dáa no ṣé kò dáa ni. you're such a devil. how again. ẹnu ẹ yìí ló máa pa ẹ. ẹnu ẹ. bí mo ṣe pọ̀ rẹ wa tí mo sọ fún pé mọ́mí ẹ o àti ọ́sbáǹdì ẹ o wọ́n ní sósósó àtúntò ṣé kò dáa. that aside this uh, hepatitis c yìí mi really mọ̀ mọ̀ ṣe ń pa ẹ̀ báwo ló ṣe. She it's a very deadly disease ha wo ó lágbára ju hiv lọ and the others o nǹkan tó jẹ́ pé tó bá sweat lásán ó lè kó wo ìyẹn lágbára àti ẹ̀dùn pé kò rẹwà òkú kí ìyá àti ọ̀ṣọ́lá pé kọjọ́ máa bára wọn pọ̀ ń bẹ̀. tí wọ́n ní iná òkú ń ṣe kó da lọ títí bò ń hmm. kí la fẹ́ ṣe nǹkan tó mọ̀ jẹ́ lóyún wọn báyìí. báwo ló ṣe mọ nǹkan tó mọ̀ ah. jẹ́ lóyún wọn hmm, olúwa hmm, ṣe o mọ́ ẹni yọ̀ o. pariwo ẹni ó máa ṣe o òkété padìdà ó lájà kiri ẹ wò yé hmm, kò sẹ́ni tí ò mọ̀ pápárí ò lè di ṣubú àlejò tó fòlú wọlú dídá ni yóò jẹ sùn àjànàkú kọjá mo rí nǹkan fìrí òróró kò ah. láàkẹ́ nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ha kí ni mo kóra mi sí ìtura lọ kí mo kóra mi sí. ṣùgbọ́n tí mo fún ara mi báyìí ara mi jẹ́ wáyé wáyé wáyé wáyé mo smart mo smart ṣòro tí Ha, kò ní síra ẹ̀ lóra lọ tó bá lè yọ

This is the story of my life, my people. That was how the woman that was supposed to stand by me, my mother, she became my greatest enemy. My greatest betrayal came from her. I was left with no other choice than to mother for good. Or what would you have me do? pété rìn inú ẹ̀dá jìn àkùnmẹ́ ni a máa bá lọ. wẹ́rẹ́wẹ́rẹ́ wàrà ṣèṣà àìfarabalẹ̀ káwò iye fínífíní lómìnìyàn fi já palọ̀ bọ́ràn bárùn kedere nílẹ̀ dúnìyàn kìlì nìyàn já padà ní já padà ní o bí mo ti ń wọnú ènìyàn yóò ha ènìyàn máa lé àhàhà ọ̀fẹ́lẹ́ bọ́nú o nínú ayé máa rí bí mo ti ń kíyèsí ọ bí mo ti ń wòye ọ. ìgbẹ́ òtítọ́ ṣe kókó nínú ènìyàn nínú ìwà àti iṣẹ́ ọ. kálùmọ́sá délé bẹ́ẹ̀dá bá ń sáré nínú ayé àhà kó rọra ṣe torí pé ilé ayé máa lé àhà. bá má ti sọ ènìyàn nìyẹn ó sọ ló dá kan ó jọ bí sọkúsọ àmọ́ ọ̀rọ̀ tó ti sọ ló fi jẹ́ òótọ́ kárọ̀ra ká bá ń sọ̀rọ̀ àbí lè wọlé ẹni tó kọ́lé ara rẹ̀ tó ti fọwọ́.